ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين الحمد لله مجيب الدعوات من دعا جعل الدعاء عبادة من العبادات الظاهرة أصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fún ọlọ́wọ́wọ́ ọba àlá ọba tí ó gbéra rẹ̀ tí ọmọ dáhùn ìpèpè gbogbo ẹni tí máa ń pè é lérí bùkátà ayé àti tọ̀run mujibu lọ́lọ́run nínú àwọn orúkọ rẹ̀ olùdáhùn tọba ti dáhùn kò sẹ́ni kan tí ó di lọ́wọ́ tí ó bá dáhùn kò sẹ́ni kan tó lè ṣe nǹkan náà fún ẹ̀ ọlọ́mọsá dáhùn ṣe gbogbo ọba yìí ṣe ká máa ká máa bẹ̀ẹ́ ká máa béèrè táǹfẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe nínú àwọn nǹkan tí a mọ̀ bí jọ́sìn fún ẹ̀sìn ìdádúrà ọlọ́run dára torí ẹ̀sìn nínú àwọn ọmọdọ́lọ́ wa láàtúrí ẹ̀dá wa òun náà ní ká máa ṣàdúrà wọ́n fẹ́ ká máa ṣàdúrà lọ́dọ̀ dáwà wáyé àdúrà kí ni la wá sí láyé ìjọba ọlọ́run bá dáa tó wá gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa tí obìnrin wa máa dáa fi mọ̀ pé súnmọ́ nìkan ló kù lójú ọ̀nà àpadà síbú àti ìyọ̀ ọlọ́run jọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa mọ́ gbogbo àwọn tí wọ́n ti rí mọ́lẹ̀ súnmọ́ kọlọmọsà wà láàárọ̀ ẹ kọlọmọsà súnmọ́ sọkànà tí wọn náà kọlọmọ fẹsẹ̀ tí wọn náà múlẹ̀ lè dáadáa ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kọ́bà òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bà gbogbo àwọn aráàlú àtàwọn sàhábà àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa nínú ọ̀dọ̀ tó yẹ máa ń jókòó gbọ́ wọn náà nù ọ̀rọ̀ tí wọ́n máa ń ka ayé àlùkòránì fún yẹn torí lẹ́tà wájú kó lẹ́tà tó kálukú àgbà fẹ́ gbọ́ nídòkó kò sí jòkó mi tó dáa tó máa kọlọmọsí àjọ pọ̀ nínú sẹ́mi ẹni kọ̀ọ̀kan wa. sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam òní kanáà lójú ọ̀nà tó sẹ́kù ní gbogbo àwọn ojú ọ̀nà táwọn ìrìn rìn láyé. òun náà sì ni ojú ọ̀nà tọ́lọ́ tààrà tọ́lọ́ ní wọnú àdìjọ́nà ọlọ́run abẹ́lẹ́ àti agbára rẹ̀ ọlọ́run yẹ wá nínú sunna náà. gbogbo tí bá pè fún wa àdúrà ni wọ́n pè é àwọn àdúró kura àbá àwòrán àdìsí àárí àṣẹfọ tó bá rẹ wọn ti kí díà ni wọn máa ń pè é ilé yẹn kọjá dídí ẹni wọn ní kíbi tó máa rẹ lọ́nà wọn mọ́ dídíà ni wọn pè é báwo ló ṣe ní máa tó pè é gbogbo àwọn akọ́ńdá lọ́wọ́ ni wọ́n tó sì ó ní bí wọ́n bá ti dá máa wí náà nìyẹn sábà wí kó ládàá máa wí dáhàmà gbogbo èdèkèdè tó máa ń fọ̀ tí wọ́n pè ládùúgbà tẹ́ ẹ̀ bá ti máa dùnmọ́ rẹ̀ kò sínú àlùkò àrùn sínú àdìsí àwọn àlùfáà ní bíbí àdìsí káwọn bá wọn ṣe àṣetára ló gbé kalẹ̀ gbogbo àwọn tó ń bẹ nínú bíbí àdìsí ọlọ́mọdé bá àwọn yọ kó bẹ̀. mo kí àwọn ìmáàmù wa ní jáàmù sọ́nà ní alápá nílùú kwara state mo kí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ní lálápálẹ̀ ní o súnmọ́ làwọn fẹ́ máa ṣe lọ́kùnrin wa àti lóbìnrin wa mo kí gbogbo àwọn àlùfáà àwọn àyíkùmá àwọn ìmáàmù ìmáàmù tá a jọ jòkó lẹ̀ àtàwọn tí wọ́n dàbí èmi tá a jẹ́ tọ́lábọ́tọ̀lá ẹ̀lì àwọn tí àwọn wá ìmọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àánú ọlọ́run àbúrò ìjìn ọlọ́run wọ́n lọ́mọdé títí wọ́n ní kágbéyàwó ní àárọ̀ yìí òun náà ni àhàmíyàtú àdùáyì wàkẹ́yìyàtú fi hayati al-mu'minin. bóòdà tó àti pàtàkì tó nínú sẹ̀mí olùgbàgbọ́ òdodo fẹ́rẹ́dọ́gbọ́lọ́gbọ́ ni àtó sáfàní ẹ̀dẹ̀ wàgbọ́lọ́gbọ́ yọ̀ọ̀kan máa pariwo ni ọlọ́run ò ní gbọ́ ti ń sọ torí ọlọ́run ti ń pè yẹ kọ̀gbà gbọ́ ni wọ́n fi ní pàtàkì àdúrà nínú ìṣẹ̀dá àwọn onígbàgbọ́ lẹ́yìn náà àdúrà náà kò dà sí ṣe tí ní máa ń èyí tàbí tara wa anabi dúnìyà mọ́ṣáàkìlà wàhálà wà ní ayé ìdààmú wà bẹ́ẹ̀ wà á já sí ní àdìdá àwọn bùkátà oríṣiríṣiríṣi bàbá ti ń bíyà mí ìta èmi ò sì mọ ọyàn síwájú ẹ bàbá ti mọ ọyàn tó kàtá èmi ò sì mọ ọyàn jáde ọba tó yẹ tó ọ̀dà ló jẹ́ lẹ́yìn jáde sí ọ torí kó lè máa bẹ́ẹ̀ kó lè máa pè é tí ọba ti da ní àwọn sàdúrà tọ́ba tó da lọ́jọ́ mọ́ àdìpàdùà rẹ̀ bàbá ti rí ṣe àwọn sàdúrà bàbá tó ṣe tán àdìpàdùà rẹ̀ bàbá ti bímọ àwọn sàdúrà tàbá bàbá ti lọ́kọ́tà àti níyàwó àmàṣàdúà bàbá lọ́kọ́tà níyàwó tán àgbọ̀dọ̀ fàdúà ni bàbá ti jọba àmàṣàdúà bàbá ti rí oyè àdúrà gbọ̀dọ̀pọ̀ bàbá ti dàbà àmàbẹ̀rẹ̀ lọ́kọ́ ọmọ ọwọ́ tí wọ́n ti mọ̀ tán ó ti mọ̀ ṣàdúrà kẹsẹ̀ lọ́mọ yẹ. ẹ̀mẹ̀ yà bá lórí burúkú nígbà ọlọ́mọba aláàfẹ́ bínú sí ọlọ́mọba aláàfẹ́ wọn ni kọ́ ìtọ́lọ́wọ̀ òfìrán àtẹ́bí àbáta wọn ti sọ tọ́lọ́wọ̀ òfìrán àtẹ́bí àgbàdo àgbà gbàdo àgbàgbà ọlọ́wọ̀ òní ní ọmọ ṣe ní ṣe. ẹ̀rọ mọ̀ yá mi ilé ayé ga fún rẹ̀ àdúrà tó gbé dúró. àwọn òbí lára mi náà ṣe tó àdúrà lọ sí. ọlọ́wọ̀ bá dá ọ̀dà àmọ́lẹ̀ oníkúlí máa yá gbọ́ òkú kúrò bí láwùjọ àdúrà. ọlọ́wọ̀ bá ní ẹ̀yọ́ máa yá mi ni àdáhàkàrà tá a lọ ẹni kò ní bọ́ lọ́wọ́ ìyá ọlọ́run àfẹ́tí máa ń ṣàdúrà aláàbí ni ẹ máa pariwo rọ́bàdàn àdínà ìdúnìyà hasana wọ́pẹ̀lẹ̀ àkàrà hasana wọ́pẹ̀lẹ̀ àdàbẹ̀nà ọlọ́run ṣe dáadáa yé wa ṣe dáadáa ọ̀rọ̀ fún wa mọ́jà wọ náà o ọwọ́ wọn náà tó bá ṣàdúrà هو توجه العبد إلى ربه هناك كير ودك ولهم لا فيما يحتاجه قم الله تنظفه لإصلاح دينه ودنياه kọ́mọ sọ fọ́lọ̀ kọ́lọ̀ tó ayé mu sí kó sì máa sọ fọ́lọ̀ kọ́lọ̀ tó ọ̀run mu sí kó o tó débẹ̀. àtàyé àtọ̀run ọwọ́ lọ́dún gbé wa òní ń darí sánmà òní ń darí ilẹ̀ ìtì mẹ́lá àti àti sánmà ìkákọ́ ọlọ́run lọ́wọ́ sàárè tá lọ à ń lè kó sọ wọ́n lọ. gbogbo ẹni tá ìyàlọ́ lọ́wọ́ fi jẹ́ yóò jìyà torí pé ẹni bá tẹ́lẹ̀ ká sáà máa ṣàdúrà gbogbo bàtà bá ti kírun aláwọ̀ ẹ̀yà àwọn ọmọdé ọ̀rẹ́dà àdá àdúrà kọ̀ọ̀kan àdábìdì gbogbo bàtà bá ti kírun ká bàbá yìí sábà bá ti yàtà rẹ̀ ìyá ń bẹ nínú sàlẹ̀ lọ́wọ́ àwọn ọmọdé láàrin nínú ṣẹ̀ṣẹ̀ àdúrà jì ọlọ́wọ́ bá ti wádìí ọ̀hún rọ́bà bùn ọlọ́wọ́ bá ní tadarru'a kẹ́ bàbá gbogbo síwájú ọlọ́run wọ́n kó fúyà kẹ́ ẹ máa fi ọlọ́run wà ní kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ máa pè é ní kẹ́lẹ́kẹ́lẹ́ bẹ́ẹ̀ bá ṣàdúrà nínú ṣàdẹ̀ṣàdẹ̀ lẹ̀ ọlọ́run ti gbọ́ lókè sókè òkè sọ́mọ́ kejì ọlọ́run gbọ́ bẹ̀rẹ̀. ọlọ́run bá ní ọ̀rọ̀ tẹ́ sọ tẹ́lẹ̀ kejì sí mẹ́lẹ́kẹ̀ yín ọ̀gbọ́ kó fúyà tó bá ti pè mí lẹ́ bá ń pè ọlọ́run bá ní mo tó bí lókè oṣù sọ́kè èdè mo tó gbọ́ tó sùn ọlọ́run ọlọ́run tẹ́ fẹ́ sí gbogbo àwọn tí wọ́n kọjá àlà sọ́tún àárọ̀ àyà fifty five àwọn ọmọ wọn kọjá àlà wọn náà làwọn ọmọ wọn pè kàmílẹ̀ yọ̀ tẹ́ ẹ bá ti kọjá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run jẹ̀yà àdáwò tó fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa tàbí tẹ́wọ́ tàbí máa gbé sùn àbí dábà máa gbé jésù àbí dábà máa gbé ṣéwù ọlọ́run jọ fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa ọlọ́run ọlọ́run wa. Suratul A'raf ayat 55 ومن عبية الدعاء ونرى عوضات مفتح الدعاء أن الدعاء عبادة عبادة من الدعاء bóyá tó fẹ́ ọwọ́ rẹ̀ jẹ́ àbọ̀wọ̀ rẹ̀ ṣiṣẹ́ màgbé ìjòkó pé òun pe ọlọ́run kó fún ọ lórí ayé àbórí ọ̀run wọ́n máa kọ́ sípò pé òun sin ọlọ́run ìbáàdà ló ń ṣe o ìbáàdà ni o gbogbo ẹni wọ́n bá taraka àdùá ọmọ taraka ẹni tó bá fi ìbáàdà yìí lẹ̀ tó lòun ò ní ìjòkó sàdùá òun ní pe ọlọ́run tẹ̀síndínlùú náà rẹ̀ àná. wọ́n ní kọ́lọ́ lè bà pé iná já àmà rẹ̀ jẹ́ gbogbo ẹni tó bá sá lọ́wọ́ náà rọrùn. aláàlọ́ sọ bẹ́ẹ̀ kò sí kò sí ní wọn náà tọ́ka máa ṣàdúrà. torí gbogbo wa tó ń wà àti gbogbo tó ń ṣe ọlọ́run fẹ́ bọ́ọ̀sì sí lórí rẹ̀ ò ní wà jẹ́ náà àbíkọ́ ṣàdúrà ọlọ́run fi ẹ sínú àjẹ́ náà bọ́lá bá ti wájú àti àbò pé ọyá máa wọ náà lọ kò sẹ́ni kan tí wọ́n sọ̀rọ̀ padà yìí pé kí ló ń ṣe kò sí. lóṣù máa bẹ́ẹ̀ lọ́rẹ́ dára rẹ̀ ìdúgbò ṣe bẹ́ẹ̀ lọ́rẹ́ dára àwọn tó ti mọ̀nà lọ. sọ́nà àwọn ti mọ̀nà lọ́wọ́ àtàdúrà fún ọwọ́ àti tara rẹ̀ pọ̀. ọlọ́wọ́ bá ní wọ́kọ́ làwọn púpọ̀ mọ́tò àwọn ní àtẹ̀jìbì làwọn ọlọ́wọ́ bá ní sọ pé ẹ pè mí ìdá lóhùn ìnàlẹ́dínà yẹ́sẹ̀lẹ́bírùnà àdìbàdàtì ọlọ́run gbogbo àwọn tó bá ṣe ìfẹ́ wọ́n ṣàdúrà gbalẹ̀ ológun lọ wọ́n sọ fún wa pé sọ́dọ̀ kan àdúrà táwọn ṣe ṣe láti jẹ́ yìí tí aṣọ àwọn táwọn pa sọ̀dà àdúrà táwọn ṣe láti jẹ́ yìí tí àwọn tí kọ́lé ìtọ́lọ́ ti ṣe fọlá àdúrà tó di ilé dọ́kọ̀lọ́ ó ti dìje lọ́dọ̀ àwọn tó di ilé lọ. ọlọ́wọ́ máa ń lu àwọn tó ti bẹ̀rẹ̀ dáa kó làwọn fàdúrà lẹ́fọ̀ ọ̀sàdúrà mọ́jọ́ àdúrà máa ń pẹ́ ọlọ́wọ́ bá ti sọ yẹ́ olúna jahannama dáàbìrín ọlọ́wọ́ bá ti sọ yẹ́ olúna jahannama dáàbìrín ọlọ́wọ́ bá ní wọ́n wà wọ́n na jahannama dáàbìrín lọ́wọ́ wọ́ ọlọ́wọ́ ti àwọn tí wọ́n bá ṣàdúrà ọlọ́wọ́ ni wọ́n wà wọ́ iná jahannama wọ́n wọ́n na jahannama àdìdìlá dáàbìrín ẹ̀ẹ́dẹ́gbẹ́ yẹ̀yẹ́ síbẹ̀ ọlọ́wọ́ yẹ̀yẹ́ rẹ̀ pẹ̀lú kìí ọlọ́run láwọn tí wọn bá bá ń wọn wọjá àdámà torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ọlọ́run bá dáa tí kò ní kán wọná àdúrà tí wọ́n ṣe rọ́bàdá tí fún yìí àwọn ènìyàn àti máa ń àwọn ẹni máa ń ẹ̀ ọlọ́run yà wọ́n ẹni kọ́lọ́ mọ́sá fà wọ́n náà síbẹ̀. yẹ̀sẹ̀kìrú ni pé ó sì fẹ́ra ga kó bí àdúrà ìtumọ̀ ni pé ọ̀pọ̀ àdúrà náà lóhùn sí mọ́ ó ní torí pé òun ti ń ṣe pẹ́pẹ́ àbí bẹ́ẹ̀ sì kọ́ ìfẹ́ ní tẹ́ńbẹ́lì àdúrà ó ní ṣe ìwájú kò tí ọlọ́mọ èmi ti lọ ládùúgbò àwọn ọmọ ìgbà ilẹ̀ dápà lọ mo lè mójútó ra mi àwọn ọmọ ìgbà láti ṣe kankan fún òun ó ti wé torí lóye bá ti kẹ̀yìn sọ́dọ̀ èsì ló kù tí ọkọ̀ dúdú sí kò pé mẹ́ta bọ́bá ti kẹ̀yìn sọ́dọ̀ ó sì kẹ̀yìn o sì kọjú sí kíní ṣètọ́ tọ́wọ́ ti kẹ̀yìn sí ṣètọ́ tọ́lá lọ́jú sí àlàlà. ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ ní kọ́ máa wà lọ́dọ̀ ọlọ́run àbí kọ́ máa wà lọ́dọ̀ èṣù gbogbo àwọn ológun jálàbí wọn àwọn ológun amẹ́mọ́ mẹ́sàn ọ̀dọ̀ èṣù ni wọ́n wá ìbúwe àbùkátà lọ lọ́jọ́ tí wọ́n máa sòògùn tí wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe. ní bá gbàgbọ́ àgbọ̀ kò délé ológun. torí ilé ń wá lọ́dọ̀ àwọn ológun yẹn ọmọ ọ̀pọ̀ ọlọ́dún máa ń ṣe kí ni ọlọ́dún máa ń ṣe. àwọn apá wa ní àwọn wá tẹ̀sùn wọn làwọn àwọn wá tẹ̀sùn ẹ dákun. àwa tẹ̀sùn fún àwọn abẹ́tú ó gbòdì lára wọn ni wọ́n máa ní àwọn ọmọ burúkú rẹ̀ lọ. àwọn ní ẹ máa bọ̀ wá síwájú ọlọ́run àwọn ọ̀tọ̀wọ́n ní ẹ máa bọ̀ wá síwájú èṣù àwọn wá lọ́mọ burúkú. ṣètò àti ìgbìmọ̀ ronú náà màmá. sọ́ọ̀tù kan láti àyà ṣíṣì lọ́wọ́ kọ́lọ́mọdé àbáwọ̀ wọn ajá àdámọ̀. wọ́n ní ilé ìwòsàn wọn ajá àdámọ̀ sí ìyá ayé àwọn afáà ní ìtẹ́jọ́ ìṣẹ̀ṣẹ̀ tọ́lọ̀ fún abíyọ̀ wọ̀rẹ́ bí àtọ́mọ̀ ṣé kò ní bí àlàyé yìí gan. ọlọ́mọṣọ wa lẹ́nu ìyá gbogbo ẹni máa ń wọ ọ̀là tí ó kalẹ̀ ọ̀là tí ó kalẹ̀ àdúrà tó kọ́mọ̀ sí. kò sí àbújá mi àti kéèyàn wà níwájú ọlọ́mọba wa. anábìyẹn ni àti wàá wọ ọ̀là ìbáradà anábìyẹn ẹ̀ nítorí ẹ wá ó ti tẹ̀yìn lọ́wọ́ àbẹ́ àdúgbò ti tẹ̀yìn lọ́wọ́ ẹ máa gba aláàpẹ́ ìjókòó àdúrà tọ́ba tẹ́wọ́ báyìí ẹ ọ̀n sàdúrà torí ẹ tó bá dájú kọ́ dọ̀ọ́ náà ọlọ́run ìyá kan àbúrò ìyá kan nẹ́sàáyìn ó sì ọlọ́run ọba ọdẹ wọn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run tọ́ba tó ìbáda yọ gbalada yọ gbalada tọ́ba tó ìsì àdàkọ ìwọ́n lọ́wọ́ yọ gbalada yọ gbalada ẹ má jáde oṣù yẹn o sọ́wọ́n tí wọ́n kàn lẹ́yìn àdúrà ẹ̀ ládùúgbò àtàlù tó kàn. bẹ́ẹ̀ bá wà mí a ní ìsáàsì ló tó kàn kúló ló kù mo ní àdúrà àtàlù tó kù. torí lẹ́yìn àdúrà wo ìkúló ló kù. tọ́ba ní lè ti àdàrà wọn láàmú lérí ẹ̀ sí àtàkùn ti wọn ni pé gbogbo ẹgbẹ́ tó bá ti bàbá sàdúrà àpẹẹrẹ bọ́lọ̀ ń bínú sí anábà muhammad sallam anábì ni máa nàbí yẹjẹ ọlọ́ha gbogbo ẹni tí ọba bá ń jòkó sàdúrà yẹtọ̀ bọ̀ àárẹ̀ yìí adébọ́lọ̀ ọba aláà bínú sí alhadith sahahu dalilani ẹ̀yọ́ bá yá mi nínú ẹ̀sìn wa àdùwáwò wàsírù lùwàhídù alábàwò lọ́wọ́ alàbíyá wọ́n ti mú wọ́n ló fẹ́ rẹ̀ àṣírí tí ọlọ́run bá fi mọ àwọn àtẹ́bí ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run léèdì bí abùkátà wọn àdúrà tí wọ́n fi bí abùkátà wọn. ọ̀làdé ọ̀làdé wọ́n ṣẹ́gun ọ̀tá pẹ̀lú àdúrà. àwọn tó jọba jọba ànábì Yusuf jọba ànábì Suleman jọba àdúrà ni ànábì Suleman lọ́dọ̀ pé kiri wàhábù lè múlẹ̀ ká láyà bàtìlẹ̀ àdébìnbàjì àdúrà ló ṣe olùwàlọ́wọ́ fèrè tì mí wàá fún mi lọ́lá tó o ti fẹ́ lómi nílùú ẹ̀ mọ́ táyé ti parẹ́ rẹ ọlọ́run mo ti gbọ́. àdébìrì wa ibrahim alayhisalaam wasalaam ó ní ọlọ́wọ́ ọlọ́wọ́ á pé ọ sọ pé alhamdulilayi alladhi wahaba li ala al-kibar ismail. ọ̀pọ̀ ẹ̀fọ́ ọlọ́wọ́ wa ọ̀pọ̀ tàbí lọ́rẹ́ nígbà tí mo ti darúgbó ọ̀tàbí lọ́rẹ́ ismail wáyé sahaba ọmọbìnrin ishaq ọlọ́dún wọn náà ti ní náà yíyẹ kótó bí ismail ó ní ìdàrú bí látẹ̀ ní òdùá ọlọ́run ọba mi ìmọ̀ gbàdúrà o ìmọ̀ ṣẹ́gẹ́ni ìmọ̀ gbàdúrà o sọ́tò Ibrahim ayé àtàtì náà kéèyàn bá sàdúrà ládùúgbà tó ti wọ bí ní twenty five years títí tó ti wọ nine years kọ́lọ́ tó dáná wọ́n wá pé ọdún sára àtijọ́ yìí torí kò fi ma wọ́n kọ́ lọ sọ́ọ̀sì. ẹ̀yìn àjọyọ̀ ọlọ́run bá jẹ wọ́n kọ́ wọ́n lọ́dà fẹ́ ẹni bọ́ tó wà jáde tó ti parọ́ wọ́n ní ìgbà tó àti ìjọ lọ́wọ́ pé ní ìdá ìyẹn náà tó dáa lọ́nu àsìkò tó wọ́ lọ́nu àsìkò tó sì dáa mú náà lọ́nu àdúrà tí wọ́n náà ti ọlọ́wọ́ padà sílẹ̀ lọ́wọ́ ọlọ́run máa sàtò tó dáa Allahu mujibu fi kulli hin wa atahu la yanfadu wọ́n ní ibi tẹ́lẹ̀ wọ́n padà dé wọ́n tàbí wọ́n ní gbogbo tá à ń fẹ́ pátá ó wà lọ́wọ́ ọlọ́run ọlọ́run sì máa ń dáhùn ní gbogbo ìgbà kìí ṣe pé bóyá ó làwọn àtúnṣe kan tí ọlọ́run bá dáhùn tí máa ń fi kíni ẹ̀ tí máa ń fi ní tọ́lọ́mọ wà ní ọ̀f tọ́lọ́mọ wà lóde wọ́n kò sí ọlọ́mọ wà ní ọ̀f ní gbogbo àní. táàbù wá pé ah, bóyá ìgbà tí ò sí níbi dídí máa ń fún yàn ní ọ̀jẹ̀ kájọ́ àbójú ti gbà ọlọ́run bá ní yẹ sálú máa ń fi sábà wá níwọ̀n láàrú ọlọ́run bá ní gbogbo ní bẹ́ẹ̀ lókè sọ́mà pátá sẹ́yìn mọ́tà wà fẹ́ ẹ̀ mọ́tà ìdánwò bẹ́ẹ̀ lọ́dún kan náà lọ́mọ tó di bẹ́ẹ̀ ọlọ́run wà láti gbogbo tí bẹ́ẹ̀ lẹ́yìn àti bẹ́ẹ̀ lábẹ́ẹ̀ gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run kúlẹ̀ yẹ́wọ́n mi ni wọ́n mi ṣáà kúlẹ̀ yẹ́wọ́n ọlọ́run tó jẹ́ ojúmọ̀ wọn bẹ́ẹ̀ jẹ́jọ́ ló wọ́n ṣẹ̀dá fún wọn. ó wọ́n ti ṣà àpapọ̀ láyà ìfọdù. èdè bí a ẹ̀dá ẹ̀dá fún bóyá ìdí afẹ́fẹ́rẹ́ bóyá ìdánáwẹ̀. wọ́n náà béèrè tiẹ̀ ní béèrè tiẹ̀ náà lọ́dọ̀ ọlọ́run. ìdí ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ máa ń jákùn yàtọ̀ ọlọ́wọ́ bá ti bẹ lọ́dọ̀ ní ní máa bá ìdíbẹ lọ́dọ̀ wọ́n lọ́wọ́ ọmọ ìtàn kíláyà bẹ̀rẹ̀ ọba àti òṣàdúrà ọwọ́ ń bèrè ọmọ lọ́dọ̀ ọlọ́wọ́ àyàjọ́ wájú ajé ní èsì pé kọ̀sọ́ ọmọ mọ́lẹ̀. èmi lọ́wọ́ balẹ̀ ní pé ọmọ mọ́tò sílẹ̀ owó bẹ lọ́dọ̀ ọlọ́run ọlá bẹ lọ́dọ̀ ọlọ́run àtẹni ìsáájú yín àtẹni ìgbẹ̀yìn àti tààrin gbogbo yín pátá tẹ wá lọ lè dúró òkè kan tẹ wá béèrè kíkàlùkù wá béèrè tí ń fẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run ní mọ̀kàlùkù ní nǹkan tí ń fẹ́ tí nǹkan kan ò sì ní dídìkù nínú ọlá mi bí ìbá jẹ́ pé dèdè ìgbà tá a bá ti abẹ́rẹ́ bọnú omi tó bá kán tó ọlọ́run ní bómi ṣe kéré tó tọ́kán tó yẹ ẹnu tó dídìkù nínú ọlẹ́ agbábíni ọlọ́dọ̀ láàbí tó tó sẹ́kùn. nígbà tí wọ́n bá gba sẹ́kùn tán láyé àlọ́run wọ́n bá fún yín tán. gbogbo ẹ̀ pátápátá ọ̀sẹ̀dédé ìdí drop of water. ọ̀wá gbàdúrà ìrẹ̀ ni wọ́n já. àfi tọ́ba gbàgbọ́ lọ́kọ̀ tọ́ba gbọ́ lọ́kọ̀ tọ́ba gbàdúrà kó sáré àìrọ̀ ọmọdún. ẹ̀yọ́ máa yá àmì nínú ẹ̀sìn wa. yá máa ní alága tó ti sọ ìyá kan náà alága tó kọ́ àlejò bí wá gbogbo ẹni wá sí kí wọ́n ní ma tàdúrà àdúgbò padà dé ilẹ̀ lẹ́nu tó yẹ kọ́nà tó tọ́lọ̀ gbẹdẹ àdọ́lá ọgbà lẹ́nu tó lọ àdá mi sọ yá ni jíjí wọn ní ìgbà àlejò bí wá gbogbo ẹni tí wá ìsọ tí ò fẹ́ kí ọwọ́ àjọ tẹ̀wọ̀n àbí àdúgbò máa ṣe ọfẹ borí ọ̀tá ogun ta ogun lórí ogun àwọn ọmọ àwọn tọmọ ọjà àtàwọn tọmọ àwọn ọmọ kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kan ọmọ pé bá wá jà wọ́n ti jà lójúmọ́. èyí tí ń tí ọ ní pé kọ́ ọdún ti kà báyìí ẹ tí ń tí ọ ìjọ tó mọ̀ sí ọ̀dà tó sì dáwọ́ sí ọmọ sí ọmọ tó wọ́n fọ́mọ́ ogun kan yẹn. àwọn atọ́wọ́ adéwà pọ̀ tó àwọn tó rí lọ nínú àwọn ọ̀tá tí wọ́n fẹ́ kọ́ láyé ọ̀fẹ́ tẹ ọlọ́run. àlékẹ́ tó di wa lọ́wọ́ tí wọ́n fẹ́ nǹkan kan ò ní ṣe ọmọ ọ̀yìn mọ́ yẹn tẹ̀kẹ́ tẹ̀kẹ́ mẹ́ta ṣe ìtọ́ ní fásitì ayé bèlà ọlọ́lẹ́lẹ́ àtàbí tí sọ bá ti fẹ́ kọ lọ sáwá tó sì ní ọlọ́ tó bá ti sáwá tó dọ̀ mí ipa àti ká ọ ipa àti ká ọ káyé sùn lọ́wọ́ mi kò sára fásitì ayé bèlà ọlọ́run sá sọ́dọ̀ ọlọ́run tó yẹ sùn nìkan nípa àkàkà. ẹ̀yọ́ máa yá mi yá máa ní ìdáwó dùn yóò ló mú tara àdìmọ̀ wọ́n tó jẹ́ gbèsè. gbèsè yìí ó ti pàdé ti pé ó ti rò pé sóòtú dókòso sóòtú kókòso sóòtú gbé kẹjẹ sóòtú sábà olú alẹ́ kàbíbi wa mọ̀sádọ́à ọ̀sán gbèsè tí wọ́n ṣe yóò tún sẹ́kù lẹ̀. yá máa tẹ́tí lóko orí yẹn tàn báyìí bá mo pè ọ́ alẹ́ kàbíbi wa kò sẹ́ni kàbí fún yàrá lọ́mọ àbọ̀bẹ̀ ọba ajẹ́dà. أيها المريض وأيتها المريضة مقبل ولا عليه عليك بالدعاء ما سدعاء أيها المضطر ودر عني ما في الله gbọ́wọ́ lè fi iná ọdún ìwọ tó ń tẹ̀wọ́ láàmú yẹ oní bisimilahi bisimilahi bisimilahi àwọn obì ìdílẹ̀sìláhi wọ́pọ̀ rẹ̀ rábí mí ṣáàlì máa ájì wọ́n mú hàmìrò bisimilahi mẹ́ta أو أعوذ بعزة الله وقدرته من شر من أجد وأهاجر لا بيجي ثبت عند الجمعة ọlọ́wọ́ padà mọ́ lọ ànábì lọ sọ ọdún sọ yìí lọ. ìyá máa yorùbá hasan dúnìá wà láàkàrà gbogbo orin lọ́wọ́ ti ayé àtàjàjá náà ti mẹ́lọ́rùn àríkà bíbí dùn áà àdúrà ní kọ́ ọmọ ṣe ọlọ́wọ́ sì fẹ́ẹ́ tẹ̀ka àbáwọ́ tó máa ń sàdúrà eléyìí tó kí nínú táàtùmá pàtàkì àdúrà àsìbáàbò ìjábọ̀ ti dùá wọ́pẹ́ fi yàtọ̀ àwọn òpàdá tájọ àti máa wá gbà àwọn nǹkan tí yàn ó tara bọ̀ tájọ òbí máa gbà àwọn nǹkan tí yàn ó yọra kú bẹ́ẹ̀ tájọ òbí máa gbà àwọn nǹkan tí yàn ó bójú tó tájọ òbí máa gbà nítorí kìí gbogbo ẹni ní ó ṣàdúrà náà lọ́wọ́ gbàdúrà rẹ̀ ọlọ́run ti fẹ́ gbàdúrà rẹ o òun lọ́dọ̀ tara pọ̀ tọ́lọ̀ òfin ní dá lóhùn òun lọ́dọ̀ tara pọ̀ táwọn ọdún sọ pé tẹ́ bá ti ṣe kẹfà yìí ọlọ́run ti dáhùn yìí máa dáhùn àkọ́kọ́ ti gbọ́ tẹ́ bá ti tara pọ̀ àwọn kaba yìí. alákọ̀ọ́kọ́ àná yìí máa ń tẹ̀lé láti wọlé ṣe àtúntò fi ṣe wájà wọlé àṣẹ ìkàlà. má gbà kankan mi gbọ́ mọ́lẹ́yìn ọlọ́run ọba lọ́ba tó dá gbogbo nǹkan tó dá gbogbo nǹkan ọba tá a gbọ́dọ̀ mọ wàrà sí lọ́dọ̀ rẹ̀ mọ́gbà pé nǹkan tó ń bẹ lọ́wọ́ ẹnì kankan mọ́gbà pé nǹkan tó lágbára kan mọ́gbà pé nǹkan tó lè dá ọlọ́run yàtọ̀ sí ọlọ́run mọ́gbà pé tó lè wá lọ́wọ́ pẹ̀lú ẹnì kankan àti pẹ̀lú ọlọ́run. nígbà tó ọlọ́run ti sàánù rẹ tó ń ní kankan nínú kọ́mọ́dù rẹ mọ́ oṣù kan má di mọ́ oṣù kan má lé mọ́ torí lóṣù mọ́lẹ̀ yẹn àdúrà tó yẹ kó o ṣe àdúrà tó fi iná tó ní kíkí ní ọmọ ṣe òun náà ti sọ tani wá kọ́ ìyẹn mọ́ ẹ̀hẹ̀ ìbèrè ọgbà bẹ́ẹ̀ mọ̀nàmí kì í ti dára fún àwọn ọmọdé ọgbà bẹ́ẹ̀ tọ́gbà bá bẹ́ẹ̀ kò ní fi ẹbá bá àkọ́lé kò ní fi wo mọ̀ọ́lù kọ́lé kò ní sọ kọ́mọ́dì kò ní sọ pínì má sọ. mọ̀nàmí kì í lólólé nípa nìkan tí mi máa fi wá lọ́wọ́ bọ́lá bàbá sàánù rẹ̀ bí mọ́nà nípa ti dúró lé láàrin fàádùn ní ìlàlá kò sẹ́ni táwọn wọ́n lọ́rọ̀ lọ́rọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́run ìyáka náà àbúrò ìyáka lẹ́sà ilé tọ́bọ́ ti yanjú tọ́wọ́ lọ́kàn rẹ̀ tẹ́tọ̀ rẹ̀ ọ̀tàkó tíṣẹ̀ rẹ̀ ọ̀tàkó ọmọ wa ṣàdúrà níwọ̀n bá àdúrà rẹ̀ wá gbà púpọ̀. ọlọ́run lọ́lẹ́ ìmọ̀lẹ́ ní kọ́lá sọ́tọ̀ lọ́kàn ayẹwo ní six ọlọ́run gbogbo ẹni bá ti pè mí tó bá ti pè mí lọ́ba pè tó o bá pè jésù mọ́ kọ́ ìdáda ara ní àbọ̀ pè jésù mọ́ àbọ̀ pè jésù mọ́ ṣé o fi kí ni bàá fún mi ṣé àbúrò bá sì ṣé o ti dá ní ẹ̀yin bàbá ẹ̀yin wòlíì àwọn òkú ọ̀run. ọlọ́run tó wá ti pé èmi lọ́ba pè wọ́n ti ń ṣèjì mú ni kó náà dá mi lóhùn ibi àtọ̀nà ní ó ní wájú mìínú bì kọ́gbà mi gbọ́ lẹ́sìn nìkan kọ́mọ́ tó bá nǹkan mi gbọ́ mọ́ tọ́ba ti ṣe bẹ́ẹ̀ òjì bùdá àbọ̀tàtà ọlọ́run ní ìwà dáhùn. ẹnìkan tó ti lọ ní à àwọn àbá àtàwọn nílẹ̀ Yorùbá wọ́n máa ń jókòó àdúrà ju àwọn àbá àbá kàlù wọ́n ní wàláhì òdodo ọ̀rọ̀ lọ́sọ̀ ọ̀pọ̀ àrọ̀ nítorí ọ̀sán yẹn hundred percent ọ̀pọ̀ àrọ̀ Sọ pé táwọn àbá ti ní táwọn àbá ti yòókù àdúrà tán wọ́n ti dára tó kejì wọ́n tún wọ ẹsẹ̀ pẹ̀lú tuntun tuntun. iná tó máa pẹ́ lédè àwọ̀. àwọn táwọn wá àwọn kan lẹ́yìn bá tán bùkátà délé. ọmọ ìyá bọ́ ọlọ́run gbọ́ tó lóun nígbà ọgbà ọlọ́run tẹ lẹ́kẹ̀ orí tí ń sọ fún yíbò tí ń sọ fún ìyẹ́lẹ́kùn orí tí ń sọ fún bàbá aláwo irú orí ọlọ́run tẹ fún ìdájọ́ àlọ́jọ́ kí ni lọ́gbà ọlọ́run máa ti yóò mi lórí ọlọ́run ti èmi ní ìgbà àwọn òkè máa ti gbà gbọ́ kọ̀ wá gbàgbọ́ àwọn ọ̀pọ̀lọ̀ dá lóhùn ọlọ́run dá lóhùn ìṣèjì láti ni yọkà wọlé nígbà yáyé ah, àìmọye ló wọn alágbà alágbà létà alágbára bàbá fún yàtí ilé ẹgbẹ́ owó lóṣèlú gíní ìlọ́wọ́ ayé ìpàdé bàjẹ́ gbódógó láyé àìmọye irú ẹ̀lẹ́ yorùbá tọ́tù bàbá ayé wọn yìí sísì lọ́wọ́ sọ ìmọ̀ nílẹ̀ mọ́jọ tó kébí ní mọ́jọ bàjẹ́ ọ̀dọ́ wá ti fẹ́ ká dọ̀ ọ̀dọ́ tètè gbà ẹlẹ́ẹ̀kejì àlìyàkí ló kì í yábà tó wà tó bá tó sàdúrà má máa gbé ọfẹ́ dáwò Allahu la jarrab Allahu la jọrọ wọn èdè ọlọ́wọ́ ẹni tí àwọn aláwọ̀ bá fún pé ẹja tí mọ́tò yẹn bọ́yá yóò ṣe àti òní ṣe ẹgbẹ́lẹ̀ yẹn fún ẹni ọkọ bọ́yá yóò gbà tóbi gbọ́ ọlọ́pàá jáde. Àdìyẹ̀kí mi ìjà bàbá jùlọ à bọ́ bá tẹ̀lé sáà bá yìí ọkàn rí ọmọ sọ fún yín pé ọlọ́wọ́ gbà. Tọ́lọ́ tó tàdóhùn pé ìwọ́n gbà. Ó ní ìjì ó ní ó ní ọ̀kadà ọ̀rọ̀ kókò mọ̀jọ̀ ọ̀hún ní ọlọ́run ẹni pèmí ẹ̀ṣẹ̀ tìbí lápò yìí dáa ló wáyé tó wá dáhùn pé ọgbà tó gbà. nínú àwọn àdúrà kan bá dáná ọba ní yorùbá bá a ti yí tọ́ta gbọ́dọ̀ sọ́nà wọn ní aláwọ̀mà amọ́lẹ́sàdá bíbí wa di wọ́n wà á dáná bíbí ìyá bá di wọ́n dáná ká ká máa dáná fàájìbúná kàmá fàájìbúná ọláàrẹ ọpẹlẹ sí àtàkùsí bàbá báyìí ìjọba pọ̀lẹ́tì láti dákò wọ́n pa ọlọ́mọ àlè pé àwọn àdúrà wọn ọmọ àlè mọ́ríkà jù lọ. sáà dákò yẹn jẹ́mọ́ nígbà wọn bá yẹn pọ̀lẹ́tì gbọ́ ọlọ́wọ́ ọkọ̀ ọ̀dà tó ní àtàdúrà ó sì sàdéhùn kó o sì fi ní ikọ̀ gbàdúrà àti wá àti wá pè ọ́ bó ṣe pa wá láti bí wọ́n tẹ̀sán wá tàbí ọmọ sáà ìdíkí ni ẹ̀rọ ṣe mọ́tà ìgbà adágún ológun fún mẹ́jọ. àwọn bàbá yìí wọ́n wà àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní àmọ́pọ̀ tìyàn àwọn àwọn mẹ́bọ̀ mádùá. anábì ní olùlọ́ ẹ máa gbé ọlọ́run wà á tún kìnnú náà bí ìjàmbá kẹ̀ ẹ̀sì ọ̀dà yín pé àdúrà ìjọba

wọn mú àdúrà tó ṣe tó lọ́nà fún ọ ní nǹkan wọn láyé ọtí fún ọ àdéhùn àlọ́ bẹ́ẹ̀ rọ́pò fún ọ ni. ọmọ tó sàdúrà kẹ́kẹ́ lọ́rọ́ balẹ̀ o ẹnu kọ́jọ́ pé sì ń padà bọ́kọ̀ tí ṣe àbíkọ́jọ́ pé ọlọ́run ti ṣe aburú lágbàgbọ́ ní orí rẹ àbíkọ́jọ́ pé jọ́ọ̀kì àmọ́ ọwọ́ àti ọjọ́ tó ti wọ àdìjánà tó ní pé àdúrà ìbáàdà ni ìbáàdà láti fi wọ àdìjánà. wọ́n bá wọn sọ fún ọ pé àbáàdà ti gbà bọ́ o tí wọ́n ti dé òní wọ́n làdúrà alólùgbà mọ́tò tẹ̀lé ra alólùgbà àbọ̀mọ́tò ti ṣe ilé tẹ lẹ́rẹ̀ kọ́kọ́ ebe lẹ́tọ̀ ìgbà ọ̀lọ́rọ̀ ìgbà gbà àti kọ́lé àbá àti àgbà èdè ó gbọ́dọ̀ gbà gbọ́dọ̀ gbà irú àwọn bẹ́ẹ̀ ọlọ́wọ́ padà fún wọn ní kí ayé ìtọ́ba wù ú tí wọ́n fi ní wọn lọ́lọ́run tọ́jú ẹ̀kí àmọ́ ọlọ́wọ́ padà fi àdúrà tí wọ́n sún náà jẹ́ náà ẹlẹ́kẹta ìdìdì náà fún kaba ìrètò náà ẹ̀yọ́ bàyá mi iná àwọn ọmọ ìdílé kẹta ọgbà òun náà ní kéèyàn jìnnà sí ìmọ̀ ṣe ọlọ́run nínú ọ̀lẹ́dáyà ìbátàlọ́nà àdá ọlọ́run ọba tí ó dáa jù alábẹ́gbẹ̀wé gbogbo ẹni tí fún yàn kan ẹni fẹ́ ṣẹ̀. Hmm. wọ́tọ̀ fẹ́ gbà kan lọ́wọ́ gọ́fúnà àbí òní fẹ́ ṣẹ̀. wọ́tọ̀ fẹ́ gbà kan lọ́wọ́ ọba òní fẹ́ ṣẹ̀. wọ́tọ̀ fẹ́ gbà kan lọ́wọ́ ọkọ rẹ mọ̀mọ́ ìyàwó ẹ̀ ìrọ̀kú tó wájú wájú fẹ́ gbà kan lọ́wọ́ ẹ̀ fẹ́ lọ́sàn bó ṣe rárá pẹ̀lú àwọn ọkọ̀ tó kíní táwọn ará mínírà ó sì ní tọ́fẹ́ tó kíní náà wá. gbogbo èèyàn tẹ́yìn bá fẹ́ gbàgbọ́ lọ́wọ́ ẹ̀ èèyàn gbọ́dọ̀ máa ṣẹ́ tẹ́yìn bá ń ṣẹ́ òní fún yàn wọ́n lè láàyè mọ́tà tó àdàdà. ẹni bá ń ṣe sìnà ẹ̀yọ́mọ̀ ayá mi wọ́n ní ìjìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńlá ìmọ̀ ìjẹ́gàjà ọdún ibi yìí lọ́pọ̀lọpọ̀ wa la fara kọ́ sí táàbù wa ń sọ pé ọlọ́wọ̀n dáhùn ọlọ́wọ̀n dáhùn ọlọ́wọ̀n dáhùn. àzínà ẹni tí ń ṣe sìnà lápẹjúwe tọ́lọ́wọ̀n bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́wọ̀n dáhùn lóhùn wọ́n náà lọ fà á tọ́lọ́wọ̀n fi dáhùn. tọ́lọ́wọ́n ni wọ́n lé fọ́lẹ́sẹ̀ jìbù ní ọlọ́wọ́n bá ní dáhùn àmẹ́yìn náà dáhùn wọ́n lè ṣèjì mú ní ẹlẹ́bí náà ọlọ́run ní ká má jáde òun jí owó àwọn èèyàn olùdó àwọn èèyàn jìbìtì wọn ti wá sí ìpínlẹ̀ ọ àdúrà rẹ̀ nígbà torí pé ilé tí wọ́n tún ṣe ìpínlẹ̀ ọ lójúmọ́ ọlọ́run kan lọ́mọ. ẹ kò ní àwọn ìlọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ṣe lọ yẹn àbí mo wó yẹn yẹn yẹn àdéhùn ṣe pé ìmúpadà bọ̀. ọmọ ìyàwó ti ń ṣe kí nínú àwọn yẹn ti dìbò lé nẹ́ẹ̀sì ẹ wá lọ́sọ̀ọ́sọ̀ àdúrà àdúrà ọ̀tẹ̀ bá ṣe ẹgbẹ́ tó gbé international wọ́n sí pèlè wọ́n sí pèlè káàkiri ayé wọ́n sí pèlè káàkiri ayé òjò ògbé rọ̀ ọlọ́run ti dáhùn. bàbá yín kú wọ́n kan ọjọ́ gbogbo owó ọmọ rẹ̀ sí ọ̀rọ̀ alẹ̀ ọkọ ní àwọn ẹ̀gbọ́n rẹ̀ rẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ owó èlé wọ́n láti má sùn so wọ́n gba bínú àti onígbà kò sí lórí nígbà owó aláti má sùn orúkọ tó ń lọ sọ́dọ̀ ọ̀hún ẹ̀ owó aláti má sùn owó èlé sọgbọgbọgbọjì naija bẹs èyàn ta naija bẹs èyàn ní ọkọ̀ wọn nílùú lára wọn nùsùn lọ́dọ̀ ọkọ̀ ìwà mẹ́ta ni ó ti máa bàjẹ́ ọba tó ń wọlé ni ó ti máa bàjẹ́ nígbà àwọn ọmọ ilé mọ̀ ọgbọ́dọ̀ ti lẹ́nu mọ́ kọ̀tẹ́ láṣẹ ọwọ́ àti òkú àdúrà ọlọ́run sàdúrà ah, ah, ọlọ́run sàdúrà ẹgbẹ́ta tàbí ní ìbá ìdínà òun náà kí wọ́n tẹ̀lé sókè anábìsọ ọmọ nígbà bá yẹ lòdò gbogbo tó wá lọ pé ìyàwó ọ̀dá lẹ́sẹ̀ ńlá ìmọ̀tẹ̀lá ti ọkọ̀ yẹ pé ìyàwó ọ̀dá ẹ̀sẹ̀ ńlá ní. ọwọ́ àtàdúrà àdúrà ti gbà bọ̀rọ̀. tààtìbì ló máa mọ́ra ti ilé ìmọ̀ ìyàwó yà ọkọ̀ wa dáta máa ti dìbúlẹ̀ yìí ẹni mo béèrè wa lọ́wọ́ àwọn ìyàwó wa bó láti ṣe nínú ilé. wàláhì àdúrà ló ń tó bá jẹ yẹn. tó bá ń sàkóso fún àdúrà ló ń wọ́n ní kó tẹ̀lé rẹ̀ ọwọ́ tẹ̀lé àṣẹ rẹ̀ torí pé wọ́n lórí ọlọ́run ọwọ́ àti gbogbo wọ́n yànjẹ wọ́n dá láàmú wọ́n fi yàjẹ ẹlòmíì ìwé ọba jùlẹ̀ adúlá lùgbà lọ́sàdúrà fàájì mú nígbà lọ́wọ́ torí ọlọ́run bàálà ìtọ́sọ pé wàá ṣòro fún ná lórí máa rọ ọlọ́run bá ní ẹwọ́n ti dáadáa ọlọ́run bá ti dáadáa ṣé dáadáa ni lúdú tó lólu bá àdúrà mi yẹn àwọn ọmọ ọmọ ọ̀dà tó ti ṣe kọjá nígbà tí o ò tí ì rí màlẹ́ o tún wọn practice rẹ̀ ìdí àti dáadáa o wàlá àdúrà kan gbà sí máa tọ́jú ìyàwó yẹn ẹni tí mo ti ẹni tó bá padà yá yóò kọ́ ọlọ́run kọ́ ọlọ́run ti dáhùn tí ọ̀fà tí ọ̀fà tí wọ́ ẹni tí àti bàbá rẹ̀ ṣe pélé àbí ni wọ́n bàjẹ́ látara ìtọ́jú wọn àwọn ni wọ́n olówó lọ́wọ́ ọ̀tọ́jú àti bàbá àdúrà òní gbà kọ̀tí àtọ̀rọ̀ ọ̀hún ìrìn ní jákùn ẹbí àdúrà òní gbà láyé ìdíkùn jẹ̀nẹ́ta kọ́ọ̀tù ọ̀rọ̀hìn. àníbẹ̀rẹ̀ ni wọ́n dákọ̀ èdè tó wà jẹ̀nà. ìdí ò ní mú orí kẹ lọ́rùn kò ní mú orí kẹ láyé. ọlọ́run ní jíbu dáwọ́ tẹ̀sí àyíká dáadáa ní fàdíyẹ tẹ̀sí jíbu lì. ọlọ́run ní ìdáhùn àmọ́ kẹ́yìn ò ṣèké ní kẹ́yìn náà kẹ́ gbọ́rọ̀. gbogbo ẹ̀sẹ̀ lálápátá èyí tá a ti tara bọ̀ ọlọ́mọ ọ̀nà òṣìṣì tí ma ti ní bó wọn takẹ́tẹ́ mọ́ ọlọ́run sí náà ẹ̀yọ́ maya mi ọdẹ ìlúwó òṣìṣọ́ dá mọ́ ó tún kọjá ẹ̀kẹ́ra yín ọ̀ràn tí má oyé ó tún wá rí ọ̀tọ̀ gan ọwọ́ rántí gbà ọwọ́ sọ̀rọ̀ dá mọ́ ọwọ́ sàdúrà òun sì ń banú jẹ́ jẹjọjọ́ mọ́ pé ah, ah, ah, owó fún mi lọ́dọ̀ lágbájá gbèsè ní madina àdúrà o tẹ́lẹ̀ bá ní tí ọba san torí pé àbòsí ló ṣe. ẹlẹ́kẹ̀rin akílò halal wọ̀lú musul halal ìdí mọ́jẹ́ dáadáa yọ gbà wọn náà ní kọjá pé oúnjẹ tó yọ bá ti fẹ́ nu àti owó tó máa fi ń dájọ lọ́rùn ọmọ yára ni. bí ọjọ́ pé owó ogun rẹ̀ ni àti gbogbo ọmọ tó máa fi sẹ́nu tó máa mú un àdúrà ló ti mọ gbà àlẹ́bẹ̀rọ yàrá ọkùnrin gba tọ́jẹ́ pé ọtẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ọ̀kọ́lá yàrá ọkùnrin ọlọ́run ní pé ọlọ́run tó pépé lórúkọ rẹ̀ ọmọọ̀tà àkùhù àrọ́hún àlẹ́bìnrin arákùnrin ní ó ń pè ọlọ́run wà lẹ́ gbogbo oúnjẹ tó rà sílé àrọ́hún ni ọmọṣọ́lọ́kù haram gbogbo tí mo haram ni wọ́n pàdé bá tó haram gbogbo oúnjẹ ọ̀wọ̀ tọ́rùn owó haram ló fi rà á wàkúndé yàgbé haram bó ti wáyé wọ́n lóúnjẹ wọ́n haram ní ti jẹ. bí kò jẹ́ ìgbà ìyàwó rẹ̀ àbí kò jẹ́ àbúrò náà tẹ́lẹ̀ bọ́ ọwọ́ tó sọ pé gbogbo ẹni bá ti di aráàmù sẹ́nu ọmọ amúnà yìí sọ̀jà àbúdá àdẹ́bí ni nígbà wo wà dára lóhùn nígbà wo òun ní dára lóhùn ọ̀kan náà ọ̀kan ẹlẹ́dẹ́ lónìí ó ní ẹ̀dá kan ẹ̀yọ́ ọmọ ẹ̀dá kan bòmí lásọ̀ sáàpèlè bòmí lásọ̀ báwo olóhùn lóhùn fẹ́ra sọ òun ti fẹ́ fi aráàmù oúnjẹ tó kọ àwọn fámìlì ẹ̀jẹ̀ ìyàwó rẹ̀ àjọ àrẹ̀ gbà torí aráàmù lòún jẹ òun náà sì mọ̀ àwọn ọmọ rẹ̀ tọ́jọ́ tọ́jọ́ àdúrà wọn gbà torí owó àárò owó lẹ̀ owó tẹ̀ tọ́jọ́ àìyọ lẹ̀ àwọn náà sọ pé ìyọ lẹ̀ bàbá dídà àwọn náà jẹun àdúrà tọ́jọ́ gbà àbẹ̀dẹ̀ ìbámu lò sẹ̀gbọ́n àti àdébí sàlàyé ọdún mẹ́rin tó mẹ́ ogun sọ wọ́n ti wa ọmọṣọ́lọ́kù haramu ọmọṣọ́lọ́kù haramu ọgbọ́dì ẹ̀mí haramu fún àná ìṣèjì àbùlà ọlọ́wọ́ àbíọ́ jíjẹ mú wọn lọ́jọ́ kó sọ àbíọ́ gbogbo àtọ́jẹ́ pé aráàmù là ń jẹ kọ́lọ́mọ́sá lé wọn jìnnà sí kó lé wọn jìnnà sáwà náà àwọn àtọ́jẹ́ pé mílíṣọ̀ ni méjì ni aráàmù díẹ̀ aláàdì díẹ̀ kọ́lọ́mọ́sá bá wa aráàmù bẹ̀ kó àwọn táwọn ń jẹ aláàlì àbẹ̀wọ̀ ọlọ́wọ́ àdá àdéhùn tó bá aláàbò tó máa lọ lórí aráàmù kọ́lọ́mọ́sá bá láéláé ọlọ́dúnrún ọlọ́wọ́ àwọn yẹn tó kó àdúrà àwọn kan tó ń kó àdúrà lẹ́sẹ̀ ni ẹlẹ́karùn-ún adàmọ́ àjùlù ìdùwà kéèyàn wọn kájú ní máa ń sàdúrà lẹ́yìn náà yẹ sí anábì Ibrahim dá àkàtọ́ tó kéde látọ̀kùn lọ́mọ sọ sọ̀yìn láti twenty five degree sàdúrà lẹ́yìn náà yẹ sí lọ́tà àkàtọ́ lọ́mọ ọlọ́run má pèjú ètò wọn wá láti àkàtọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ní wọn lọ kàn dá ọ̀padà jáde àjọ jáde ẹ̀yọ́ máa yá mi anábì Yusuf bàbá rẹ̀ sunkún ànábì yakú ó sunkún sunkún fún wa ní ojú fífọ́ ọgbàdà níbi ọlọ́ ọgbàdà rí ọgbàdà rí ànábì wàjú àwọn ó dùbò lára rẹ̀ ó gbàgbé sínú ilé ó gbàgbé àti àti àti sínú ilé àwọn ìfọwọ́ àwọn ìfọwọ́ wà lẹ́mọ́ ẹ̀dọ́ bá bá àlọ́ ìfọwọ́ ti yẹ ọdún méjìdínlógún ìwọ tí ìṣe àárẹ̀ rẹ̀ bá àwọn ojú ẹ̀lọ́dọ̀ babaláwo ọba ẹ̀kú síbẹ̀ àwẹ̀rẹ̀ fìdí dálẹ́ nìyẹn gbogbo ọ̀rọ̀ kí yóò ti lọ ájìtọ́ lọ ti lọ kò sí dáadáa kan tó sẹ́kù ló bá ilẹ̀ mọ́ tó bá ti gbàgbọ́ ló yẹ bọ́ tó sì lọ ní wọ́n fún yẹn tó sì jẹ́ bọ́. àdébìnrin sọjá olè àdínkù mọ́ lọ́lá àjẹl àdébìnrin àwọn ọ̀rọ̀ wọn gbàdúrà ní ẹ̀ka ti gẹ́jú yẹ̀kúlù dàáwó sọlá lọ́lá sọjá bí àwọn akẹ́kọ̀ọ́ lórí ní gẹ́jú ó ní àwọn ọ̀sàdúrà wọn nítorí pé òun pè fún àwọn ọ̀dà ẹni ó dọ̀dọ̀ ọ̀gbìn kanjú ọmọ sí lọ náà àní ìbáàdà ni kọ́dà fún ọwọ́ rẹ̀ ti tẹ̀ sọ́n fẹ́ àdúrà yóò wà lẹ̀ fún ọ níjọ́ ìgbà ayé rẹ̀ ọlọ́wọ́ padà fún ọ àdúrà tó tó ń ṣe ara ọmọ lọ́wọ́ tó padà gbà á níjọ́ ìyá ayé gbogbo tó ṣàdúrà fún ọmọ padà máa fi lọ́wọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ti ọjọ́ jáde àmà wọn nígbà tí ọlọ́run máa ń fi àdúrà wọn tí wọ́n fi wà jẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sàtọ́ àtọ́lọ̀ fún lórí ayé ni wọ́n kọ́ wá sàmọ́ ìpè ìbájẹ́ tí gbogbo tá a fèrè láyé kọ́lọ́kọ́ fún akọ́jẹ́ pé mí lọ́wọ́ fún. ẹ máa ń balẹ̀ o ẹ má ya ọ̀tún ní ẹgbẹ́ kíní ọ̀tún ní ẹ̀yà àdùá òfin tó lé àlàfíì nínú tí wọ́n bá dáadáa ó kéré parí ọgbọ̀n ìṣẹ́jú ìṣẹ́jú ẹ̀ẹ́dógún ogún ìṣẹ́jú ìṣẹ́jú márùn-ún ọmọ yàrá mi nígbà tí ilẹ̀ bá fẹ́ mọ́ta yẹ̀sùn lọ búnà àlejò náà bàbá wọn sọ̀kalẹ̀ nùsùlù yẹlé níbi jáde àbí kiri bá wọn sọ̀kalẹ̀ láti ọ̀ṣẹ̀ second floor sí fourth floor ìsọ̀kalẹ̀ lọ́lọ́run yàtọ̀ sí torí ìròyìn ní fọlọ́ akẹ́gbàgbà yóò sọ̀kalẹ̀ yóò sọ̀kalẹ̀ àmọ́ àgbọ̀rọ̀ béèrè. àdébẹ̀ ni ọlọ́wọ́ wa béèrè pé máa ń jẹ́ dọ̀ọ́ ní máa ń jẹ́ dọ̀ọ́ ní àwọn òní wọ́n pè mí dájú pè mí dájú nàdúrà fáwọn àjẹsí ìbálà kí sì dá lóhùn sí. àsìkò tí wọ́n bá ń dáwọ́ tètè dáwọ́ àdúrà kò sí pàtó lọ́wọ́ dáwọ́ àdúrà àmọ́ àsìkò àwọn àsìkò kan bẹ tọ́lọ̀ ń mọ́ tètè dáwọ́ àdúrà. onídàgbà tí ilẹ̀ bá bẹ̀rẹ̀ mọ́ ọ̀nà tí mo ìrún tí wọ́n jí olórí bẹ́ẹ̀dì ẹ̀yẹ kan fún ọmọlá ọwọ́ ma ọwọ́ ń sùn bọ́ọ̀mọ̀ yẹn ṣe bó ti rọrùn tó lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n fi jọ́dún tún sílẹ̀ gbọ́dọ̀ rẹ̀ tọ́lọ̀ ọ̀bà náà wọ́n tó tó wọ́n fọ̀ òní nílí. owó ní láti rí lọ́dọ̀ ìtọ́lọ̀ bá fún ayé mọ́ wọ́n ta ọ̀sán tó tó rí <laughs> yọ̀ọ́ta àbúdà àbúdà mú látàrọ̀ dalẹ́ ibi olóòwò fẹ́ẹ́ sábò yọba tó ti sí àtò yọba tó ti sí àtò ya yọba tó gbọ́lẹ̀. ibi olóòwò bá lóòwò ní fún nígbà jọ. gbogbo aláàtà aláàtà gbà yẹn wàláhì ó ń dé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́ọ̀ni o. mọ́fà tó wà lẹ́yìn o wọ́n tó ti dààmú àtàdúrà wọ́n tó ti dààmú àpadà sí ilé ẹni tí ọ̀sán àpadà sí ilé ọlọ́mọdé ara rẹ̀ tẹ̀lé bí agbọ́n tó tẹ̀lé ẹni tí wọ́n fún yàn wọ́n á tẹ̀lé sáà fún inú àwọn ọmọ tó kúrò láyé ìmọ̀ jẹ ni ọlọ́mọdé apàdà sẹ́yìn o àdúrà fún gbà ọ̀kan náà fẹ́ kéré ó ní òun ọ̀lẹ́ mọ́tò àdúró ọlọ́wọ́ wa rẹ̀ wọ̀n ṣe wàá ṣe wàá láǹfààní àti dìde òun kàn fi aṣọ òkúra lórí báyìí ó ní ọlọ́wọ́ kan sáà bó ṣe sọ ọ́ ní ojú òkè sọ́mọ́ ṣebí wọn ti gbẹ̀rẹ̀ àdúrà ọlọ́run gbọ́ ó sì gbà. kájọ pé mo dìde tó ṣe dáńtẹ́lá tọ́ba ti jí báyìí lóru alhamdulilayi ayáná bá dàbà àmàdàná wà ilé ìyọ̀ṣọ́ tọ́ba ti wí tán àwọn tó tún wí ó والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ربي اغفر لي bóso mi náà nù ọlọ́run fẹ́rẹ́ tèmi mi anábìrin mi tọ́ba tó bẹ́ẹ̀ tán àwùjá anábìrin mi wá béèrè tó ń fẹ́ anábìrin mi wọ́n kọ̀ bóso mi náà mọ̀ wọ́n yẹn kì í sọ̀tọ̀ náà náà mọ̀ wọ́n o nígbà wọn náà mọ̀ wọ́n jọmọ́ máa ń ta ààbà lànà mi wọ́n ti sẹ́kọ̀ọ́ tàbí lẹ́yìn òru làgbà kan jàmáà ọkọ̀ rẹ̀ gbọ́nú àdúrà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ náà ọlọ́run yọ ọkàn padà ìyàwó rẹ̀ sí dáadáa wọ́n ṣàdúrà fún ọmọ rẹ̀ ìyàkuyà wọ́n tàbí àjọ lóru kò sí lọ́wọ́ ọ̀sẹ̀ mi sàdá òru yàn. ẹlẹ́kẹ̀kẹ́ àdúrà wọn kẹ́ sojú àyíkáta ti máa ń gbà náà ní ké àsìkò tẹ̀yìn wá fẹ́rẹ́ kẹ́lẹ̀ àkàrọ̀ fún ọyàn mírò bí wọ́wọ́ sáájò anábìrì àwọn ọmọ sọlá láàrú sọlá anábìrì àsìkòtà súnmọ́ náà wà jùlọ àsìkòtà súnmọ́ náà wà jùlọ àsìkòtà ẹ̀rọ súnmọ́ náà wà jùlọ ọ̀nà àti àtọ́ torí kálẹ̀ fàákìrì wa wá. anábìrì ẹ̀kọ́ ládùúwá ẹ̀kọ́ ládùúwá o tọ́ba kí rọrọ yàn lẹ́yìn tó rọ̀ pé làlá ọ̀lẹ́dẹ̀ ọ̀rọ̀ tó fẹ́ àwọn tí àsìkòtà yẹn kó dìde bá ti tó àìpẹ́ níbi ìran ọ̀ràn yà àìpẹ́ púpọ̀ àmọ́ náfìlà olè fàágùn wọ́n wà ní mọ́tàlá lóka apárí hajj mọ́ á lọ mọ́sálásí kan olè olè sàdúrà mi mọ́sálásí yẹn súnmọ́ níbi tí adé wọ́n wá sí náfìlà látàrí méjì wọ́n kí wíkẹ̀rì mọ́jọ́gbọ́lẹ̀ bàbá tí mo bá mọ́sálásí tí mo dùkú lẹ́pẹ̀ẹ́ ó fẹ́rí kalẹ̀ ni mo bá àwa lo forty minutes kan tó pẹ̀lú àtúbà ó kù sẹ́jú márùn-ún ó pẹ̀lú àtúbà ló ṣe nílẹ̀ bí ọgbọ̀n sẹ́jú ó fi fẹ́rí kalẹ̀ òun lọ́mọ tí wọ́n wá. àdùkù táwọn ọmọ ọdún ọmọ ọlọ́wọ́ bá tá a túmọ̀ ọlọ́wọ́ wá jù tí òun sálá tó bí ìmọ̀ nígbà tá a bá fi rí kalẹ̀ alẹ́ mi ní ẹ̀kọ́ ládùúgbà tọ́ba ti ṣe nípa dé tọ́nà ró osùmọ́lọ́ wọn àmọ́kò osùmọ́lọ́ tó gbàgbọ́ fèrè kalẹ̀ wọn torí gbàgbọ́ yẹ yí ara rẹ jù fọ́lọ́ náà gbàgbọ́ fèrè kalẹ̀ ẹni wá fèrè kalẹ̀ wájú yẹ ó yẹ yí ara rẹ ipe èmi ò jẹ́ kankan ìwọ lọ sí kíní ìwọ lọ jẹ́ ọwọ́ béèrè tọ́fẹ́ ní àtìkọ́ wà yẹn ọlọ́wọ́ ti àjò ọ̀nà Amẹ́ríkà ọlọ́kadúná ọmọ ìyá mi ọlọ́múra gbogbo àti ọba ṣe ìrìn àjò tó máa ti bèrè ìrìn àjò ọmọ ìyá máa ṣàdúrà wàláhì wàláhì ọ̀pọ̀lọpọ̀ àdúrà tẹ bá tọrọ ìrìn àjò ọlọ́run bá lọ́wọ́ padà sí kanáà fún tàlọ́wọ́ sọ bẹ́ẹ̀ anábìrin tàlá àti àwọn àti anábìrin àwọn àdúrà kan bẹ yóò ṣàjábù làwọn àlejò náà wọ́n gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ni láṣẹ́ká fi hin náà ẹ̀rìn àlejò mi kẹ́kẹ́ kọ́ mọ́ dáadọ́ ẹ̀ láṣẹ́ká fi hin náà kẹ́kẹ́ kọ́ mọ́ dáadọ́ ẹ̀ mọ́ dáwọ́ tó mọ̀ lóru wà dáwọ́ tó musáfẹ́ wà dáwọ́ tó wà nílé àdúrà tó ní sábà sí bá fún yẹn wọ́n gba lójú kò sí kankan lọ́wọ́ ẹ̀ mọ́ ìwọ wa ń wá ta sọ́ọ̀bù fún àdúrà tó bá ṣe fún ọ lẹ́yìn náà àdúrà sí arìnrìn àjò tó bá ṣe àdúrà náà gbà lẹ́yìn náà àdúrà táwọn ìyá àti bàbá àti bàbá fún ọ. Ògbà tí bàbá àti ìyá àti bàbá tó ṣàdúrà fún ọ. Mọ̀ pé àdúrà rẹ̀ fẹ́ gbà. Àdúrà ìyá, àdúrà bàbá kò ní di sàrà. Àdébì ni wọ́n ti gbà ọ́ rẹ̀ nìyí. Sàlámù dàwátì Mùsùlùmí Jàbá Mùsùlùmí Jàbá ti pé wọ́n ti gbà á. Mùsùlùmí Jàbá wọ́n ti gbà á kéde pé wọ́n tẹ̀sẹ̀ gbà á ìwọ lọ́wọ́ wà wà dúrà òun náà tẹ̀sẹ̀ pé ọmọ bàbá rẹ ló ọmọ fún rẹ ló jẹ mọ́tà sí wọn mọ́ béèrè wọn mọ́ lè kí wọn mọ́ tẹ̀ wọ́n nú látara fẹ́ pẹ̀lú ìlọ́dà ọlọ́run àdúrà ló ti gbàgbà gbogbo àwọn tó máa ń bà ṣe ibi òbí wọn àṣewé tú ọmọ ìyá wọn ní àtàdúrà àmọ́ bẹ́ẹ̀ wọn fẹsẹ̀ kọ ìyá sọ fún bàbá sọ ìyá ń pòṣe ìwọ́ wọ́n sọ ọba àdàpọ̀ àkísà àkísà tí wọ́n náà wọ̀ wọ́n kọ̀ lẹ́ni sọ́kọ́ ni ọkọ lé náà dá bí omi gbòó òjò pàyà jẹ lábúlé ilé àdàpà ló ń gbé ọ̀rẹ́ ní sọ́kọ́ ni ilé àdàpà lọ́kọ́ àwọn ìyá ìyàwó yín àwọn bàbá ìyàwó yín ẹ máa bá àwọn ìyàwó yín lówó kí wọ́n mọ̀ lọ́lọ́ sórí kò káàtà àná rẹ̀ kìí sọ̀rọ̀ ìlérí ẹ̀ tó bá ṣe ọgbà dáadáa àbí ó sì wà nù ọmọlúwàbí ká máa bí àbùkátà àná náà fi lànà fẹ́ẹ̀ rí ọmọ tí wọ́n bí tọ́jú ọmọ tí wọ́n tọ́jú ìyàwó jẹ dandan kọ́ tọ́jú ìyàwó rẹ̀ tí ọba tí wàá ní ní ṣe ìwọ lọ́wọ́ àwọn máa fún ó ní kọ́ máa fún dájà àti mọ́mí wọ́n á pe ọmọ wọn ní ọwọ́ sọ fọkọ rẹ ọkọ rẹ wà sọ fún wọn pé ẹ ẹ sọ fún àwọn ọmọ tó kù náà ṣé tàbílẹ̀ ìjọba ọlọ́mọdé àwọn òbí wa ọlọ́mọdé wọn lára rẹ tó o bá ti ráyè tọ́jú òbí rẹ ọ̀fẹ́ ń jẹ́ ìyá láláyé torí àti àti àti àti àti kíní yọgbà ẹlẹ́ẹ̀kẹjọ ẹlẹ́ẹ̀kẹsàn àdúrà wù lè lọ́yìn gáàdì kéèyàn máa ṣàdúrà fẹ́ni tí ò sí lọ́dọ̀ ọ̀yàn nínú àwọn ọmọ ìyá yẹn anabi mọ́nà mùsùlùmí yẹn ni òun àkè anabi lè kéye mùsùlùmí tí wọ́n ń sàdọ̀ ọmọ ìyá rẹ̀ dídá ṣayé láì sí pé ọmọ ìyá rẹ̀ wà ní ọ̀dọ̀ rẹ̀ ilà àkọlà lọ́wọ́ àdìmọ́lẹ́wọ́ mọ̀láyíkà ọmọ sọ fún arákùnrin yẹn pé wà lẹ́tọ̀ nẹ́tì àdó àlọ́ sọ fọmọ ìyá rẹ̀ gbogbo tó sọ fọmọ ìyá rẹ̀ ọlọ́run ṣe lóye fún wọn náà ẹ̀dàkùnrin ló dé mọ̀láyíkà ọ̀gbàdúrà láyà àtúnà láyà àtúnà láwà àwọn ọ̀hún wọ́n yẹ fọ àtọ́fọ́ ìmọ̀rún àwọn ẹgbẹ́ ìṣẹ́ kan mọ̀lájọ́ kan tó báyìí ni yóò mọ̀ lórí ṣe ta ló ní kí mọ̀lájọ́ kan sàtọ̀ fún ọ ọlọ́ọ̀lọ́ sọ bẹ́ẹ̀ àdúrà tọ́lọ̀ kí mọ̀lájọ́ kan ṣe so ó ní ti sàrà wọ́n sàtọ̀ fún bàbá rẹ̀ wọ́n sàtọ̀ fún yàrá rẹ̀ wọ́n sàtọ̀ fún yàwó rẹ̀ ọmọ rẹ̀ ọkọ rẹ̀ àwọn àbúrò rẹ̀ ẹgbẹ́ sàtọ̀ fún àwọn yàrá rẹ̀ ọ̀sọ̀tọ̀ fún ìjàdíyà ẹ̀kú mọ́tún lọ yẹn ọ̀sọ̀tọ̀ fún ìjàdíyà ọ̀sọ̀tọ̀ fún kọ̀dọ̀líyà ọ̀sọ̀tọ̀ fún tẹ̀lé ní gbogbo ọ̀nà tẹ̀lé bí pátá wà láyé wọ́n lọ́nà ọgbà sọ́nà bídí àti wọn ti kọ́lọ̀ bá yọ kù nínú ìgbésí ayé wọn ọ̀sọ̀tọ̀ fún sálábí ọ̀sọ̀tọ̀ fún tálábí ọmọ tálábí Eh, òun náà wọ́n pè ní jabati tó ní ẹni bá fi sùn jẹun tó sì mọ̀ pé tó sì mọ̀ pé bíbíà ni ó lẹ́ni bá fi sùn jẹun tó sì mọ̀ pé bíbíà ni ọmọ bọ́kọ̀tì hábìtì àmàlùkù olóòtú wọnú kẹfẹ rí gbogbo sẹ́rẹ̀ tó ṣe láyé ìbàjẹ́ ọdẹ rẹ wà bí tọ́ba ti ní nàbàbí lọ́wọ́ táwa ti parí ètò yín sẹ́ndì sọ mo ti sẹ́ndì sẹ́ndì kan níbi ẹ̀ta ipe ọmọdé bá ti kàn lómi bó bá ti gbọ́ àwọn kò lẹ́yìn àwọn oníwà mo wà kàn. ó sì kéré parí ó di ẹni wá bí sùn jẹun nǹkan tí a máa fọwọ́ bù àbí tí ó wà fọwọ́ bù bá sùn jẹun kò ní gba ládàá súnà mọ́sáhábà yìí súnà náà fẹ́ ọgbẹ́ kó jọ sáà ọgbẹ́ lọ kúfù tí ò sí wọn ní alábàámbí. ẹmu wa sọ̀tọ̀ mi ní ma ti wà lọ́rin kájọ tó gbogbo ẹ̀lọ́ rẹ̀ kọ́ wa sọ bí ẹ̀rí ni ẹ wá irú ẹ̀ wá pọ̀ rẹ̀ pẹ̀lẹ́ nínú àwọn ọmọ wa kékeré rẹ̀ ọlọ́run àbí ọmọ aláwọ̀ ní ìjẹba ti yìí wọ́n ti dáadé yìí wọ́n sọ fi yìí aláwọ̀ ní ìdí alẹ́kùwájú yìí rúdà fún ìdájí ní kàrọ́ ọ̀tọ̀ jẹ̀mẹ̀lá wọ́n tàbí ti náà àdàsùn náà tẹ̀lé àwọn ọmọdé yára kàmọ́ bẹ́ẹ̀ bá jẹ́ dáadéyà tó bá ti ń ṣe gbogbo àwọn táàrù ìlọ́ ọmọ àṣàdúrà fún wọn ọmọ jágbọ́n wọn lọ́sàn-án kẹ́lẹ́ bá burú yẹn bẹ́ẹ̀ ó sì máa ṣàdúrà fún wọn kọ́lọ́mọ́sà àṣàlẹ́kùn ìmọ̀ بتوانا مسلمين بل مزاد روانا مسلمين يوم يارا من الناس نوا سؤال الله في أسماء الله الحسنى لأنه كتب في المنبع هنا نبدا بس سوا أما سوف يدعو ما يأتي الجمعي ما ما كي الله في الله والبقر يا رحمن يا رحيم يا جواد يا كريم يا عفو يا لطيف ارحمني sórí bó ṣe pé àwọn orúkọ yẹn ìdókòwò ni wọ́n tó sáyà àdúrà yẹn aláwọ̀ ni kí ló wá wá gbà tó gbègbè tán tó kì í tán kí ló wí ní <laughs> tó bá wù yẹn lọ́mọ jẹ́jẹ́ sọ fún àtàkùn yẹn káàkiri sọ fún wa pé wọ́n ti láyé àtìmáwò lọ́sùnà fàdìcúhù fàdìcúhù bìhà ọlọ́dún ní àwọn olùkọ́ tó dára ẹ bá wọn bí pèsè náà wọn bí ọjọ́ eléyìí wà nínú kàkàtà àtọ̀gbọ̀ngbà sọ́tù àárọ̀ ayàwó àkéyèsí. yàrá zan yàrá zagara zagara zagara zagara zagara zagara kò sí ní jẹ́bẹ̀ o. ó pè ọ́ náà wà bẹ́ẹ̀ tó segin ní nítorí fẹ́ lẹ́yìn rẹ̀. anábì ni ya ayu ya pẹ̀lú nígbà òkúta kílówì bẹ̀rẹ̀ àmàtíkà àṣẹ̀kẹ̀ onígbà mi gbàmí làdúrà orúkọ ni yáhà yìí yá kọyì wọn náà kàn máa sọ yáhà yá kọyì yáhà yá kọyì rọ o bọ́ọ̀ bá gbọ́ lọ́wọ́ lárúbáwá oní yáhà yá kọyì mú gbàmí yáhà yá kọyì mú sàádùn mi yáhà yá kọyì mú kún jẹ́ ta yáhà yá kọyì mú kún lọ́kọ́lẹ́ ẹ̀sìnkú tó lọ yáhà yá kọyì mú jẹ́ pàṣẹ. ọlọ́run gbé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run bá wà sọ tó ṣe kíni ìtọ̀fẹ́ adábòbò ọkẹ́kẹ́ ìyàtọ̀ tó àwọn abẹ́bẹ́ tó gbàdúrà àwọn abẹ́ ṣe alákọ̀ọ́kọ́ bá a ti ṣàdúrà gbogbo kan ló ní kíkọ́ o ẹni tí ọba kọ́ṣẹ́ mẹkáníkì dáadáa yóò bá mọ́tò jẹ́ bẹ́ẹ̀ bá kọ́ lé bíríkìlì dáadáa yóò tó ṣe bọ̀ kọ́ padà wà á ní lówó bẹ̀rẹ̀ tó wò ní fún ẹni tí ọ̀pá máa gbọ́rọ́ yóò ṣe kékeré máa yóò máa ṣe yóò àtẹ gbèsè yóò àtẹ gbèsè ètò ẹ̀kọ́ jẹ owó kí ló wà jẹ gbọ́dọ̀ wọn fẹsẹ̀ àtiwá bá a ti kí ọdún ọlọ́run ká dájọ kọ wa bá a ti gbàwé adébísàlàyé bá a ti lọ́wọ́ adébísàlàyé bá a ti sàdúrà wàláyé adébísàlàyé bá wọn wà ó wà lálàkọọlẹ alákọọkọ tẹ kọ wà ní mímọ́ kọfọ abẹ́rẹ́ gbọmọ tọba jẹjẹ tó lẹ́gbẹ̀ẹ́ la kọ̀ọ̀tàdúrà àmì kọ́ lẹ́yìn náà kọ̀ọ̀tàlùwàlá ọ̀dà bẹ́ẹ̀ tọ́wọ́ wà láàyè tí o lè lálùwà ṣe lẹ́yìn náà kọ̀ọ̀tù sí kíbùlà níta yẹ sọ̀rọ̀ dáadé tọ́wọ́ rọrùn ní títọ́ wà láti kọjú sí kíbùlà ọwọ́ abẹ́ sàdúrà tẹ̀kẹ̀dí mu tàmídì wọ̀ tàdá ìyàmàlá wọ̀ láti àlàlẹ́bí ọwọ́ kọ̀ọ̀kọ́ dúpẹ́ lẹ́yìn náà ó yin ọlọ́run ó kí ọlọ́run kó tó di ọ̀fẹ́ béèrè tó lẹ́yìn náà ó ṣe àgbàlá pàtàkì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo eré àtàkì pọ̀ wa. سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله سبحان الله الحمد سبحان الله العظيم سبحان الله العظيم اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ànábì lọ́sọ̀ fẹ́ nìkan pé àwọn mẹ́ta dára lọ́gbà ó ní ọlọ́run kí ọlọ́run sọ̀tà látùn mi. àyẹ̀ náà wọ́n lè dá ẹni fọ́tà ní àdá ẹ̀wẹ̀ wà wọ́n yẹn láwọn fẹ́ẹ́ gbàgbà lọ́dọ̀ àwọn ọlọ́lá àwọn akọ́jọ́lẹ̀ báyìí and his excellency gbogbo tó sọ ní tó ní ẹ ẹ ṣẹ́fẹ̀ẹ́ ìtọ́fẹ́ gbà ní ọlọ́run ọ̀dà wọn lù yìí ọwọ́ fi ń sàmì gbogbo tí ó sọ ẹ̀jẹ̀ wọn kékeré láti rí wọ́n ti dá ìmọ̀sálẹ̀ òkè ọlọ́run yìí ọlọ́run ní ọlọ́run ọdún ní sùwádà láti sùwádà láti ó dùbọ̀ lọ́lọ́ bí sùwádà láti sùwádà láti kẹlímà táàgì àbíbà táàgì tẹ̀sílà táàgì àbíbà táàgì lọ́rọ̀ wọ́n fẹ́ gbàgbọ́ gbẹ̀dẹ̀ fún mi lówó fún mi lọ́lá gbé mi ga ọ̀dẹ́kọ̀ àdúrà tó bá yọ lọ́dún kí lọ́dún tó sọ̀sọ̀ láti bá tẹ̀lé àtàlà tó sọ̀rọ̀ bá tẹ̀lé ní àdúrà náà ni o àdúrà náà ló sọ̀rọ̀ bá tẹ̀lé o lẹ́yìn náà wà tẹ́wọ́ rẹ̀ ọlọ́run ní ọ̀rọ̀ bá kù ọlọ́run bá ní ọba yín àyí yóò kẹ́lì ọba tí ọjọ́ onídìjú ni kẹ́lì mọ̀ ọba ọlọ́rẹ̀ ìkànnì lọ́wọ́ ẹ̀ yẹsáàyè mìnà àbùyí ẹ máa fi ju ẹrù rẹ̀ ayé ẹ̀fà àdé ìyàdá yìí kọ́ wa tẹ́wọ́ sí báyìí fayọ̀rọ̀ dàmú wa ṣíṣọ̀rọ̀ kọ́lọ́mọba aláwọ̀ wa ní kọ́dá wọn náà padà lófìfo láì rí kankan ní lọ́wọ́ ní máa ń jẹ́ ọlọ́lọ́dún ọ̀tẹ̀wọ́ báyìí ogun bá dẹ̀ máa fẹ́ jagun bá dẹ̀ àwọn sàhábà wọn náà bá jí báyìí ọkọ̀ làwọn jagun àwọn bá àtàkùn lórí ojú sàtọ́wà àwọn bá gbé àtàkùn bí tọ́wọ́ báyìí ọtẹ wọ́n báyìí títí tá a fi rí bàyá lọ ṣe dìí bàyá lọ sí pé fúnfún tí fúnfún la ó abíyá rẹ̀ tó ká sábẹ́ máa ń bá abíyá ó funfun ni wọn kó dúdú. wọ́n ti títí tí àbáyá tó tọ́jà kóra nígbà ọ̀tẹ́wọ́ àbáyá padà kó kó lè kà á ọ̀padà bọ́ọ̀lẹ̀. Ekiri yàrá tó ààrùn náà lẹ́yìn náà ọwọ́ wa àdúrà tó ṣe lé ní bùkátà rẹ̀. Ọmọ ìyá ẹja padà sínú ọ̀nà gbogbo òṣòro tó bá ní ó rí àtẹ́bí ọlọ́run kan ní orí wẹ̀ ọ wà ládùúgbà tó ṣe tọ́lọ̀ fi yọ kó tẹ̀sọ̀rọ̀ rẹ̀ òun lọ yẹ ká concentrate lélẹ́rẹ́ jù torí pé ọlọ́run ti pàtà ipe ó tẹ̀sọ̀rọ̀ ó sì pè wá pẹ̀lú nǹkan báyìí a sì wá sí kékeré àwọn àdá lóhùn ìwọ́n náà wọ́n ti same problem ọ̀ọ́ bí lọ́wọ́ bá gbé àdáwọ̀ tó ṣe ìwé béèrè mi àdáwọ̀ làlábì yóò ló ṣe nígbà tó wà ní àhámọ́ ìwọ náà wà ní àhámọ́ wọ́n kàn gbé ọ ẹ̀yẹ́ kan sí mọ́tò wọ̀ ọlọ́mọṣẹ́ sọ wá bẹ́ẹ̀ ọwọ́ bá rẹ̀ nínú gbó láàrin àwọn ọ̀daràn náà gbé bọ́ lọ́wọ́ ẹ̀mọ̀ pé tó náà gbé lẹ́ni náà pàṣẹ bọ́ ọkù náà àgbẹ̀ irú òṣèṣẹ́ tó wà ní àdẹ́tọ̀wájú ló tó wà bẹ́ẹ̀ ọwọ́ àti kankan tó kà tọ́lọ́pàá aláàbò wájú ọkọ̀ nínú sàlẹ̀sàlẹ̀ omi nígbà tó jẹ́ pé mi kí ló wá kà láàyè ìlànà subhanaka inni kuntu min al-zalimin ẹnìkan wà náà àmọ́ àwọn àdàmú àdàmú àti wọ́n gbàgbé àdúrà àdàmú Yunus olóòrò wà ní Yunus kan lọ́wọ́ ṣe fún ah, ànábì ni àà wọ́n ṣàjẹ́ fún àdàmú àti ẹ̀dá òkè lọ́gọ́ ọgbọ́n tó ní àlàkò nínú bàtúndé ní wàhálà gbogbo ẹgbẹ́ bá bá náà nìyẹn àwọn bọ àbí oṣù àdúrà tó wàhálà yé gbogbo ti dàrú nítorí ẹni tí ọlọ́run wá sọ àdúrà tí zakari yà ṣe ọlọ́run sọ nínú kọ̀ọ̀rá ọwọ́ ọwọ́ sílẹ̀ ìṣòro ọwọ́ mọ́ àdúrà tí wọ́n ṣe ọlọ́run bẹ́ẹ̀ kọ́ fún bàbá fún gbàdúrà yìí àdúrà tí wọ́n wá sọ lọ́lájú lẹ́yìn àdúrà tí wọ́n wá sọ tó náà lọ́wọ́ pàpà lẹ́yìn àdúrà tí èèyàn ń sọ pẹ̀lú èdè àbí pẹ̀lú èdè ládàbáwá tí ò tẹ́bọ̀ tí ò tẹ́bọ̀ àmọ́ tá a bá lọ́dọ̀ lọ́dọ̀ àjẹmọ́ ìtọ́wà ní kọ̀ọ̀rá àlejò sọ̀rọ̀ yẹn yọrọ yàrá mi mi lọ́dọ̀ tó lórí yẹn tó yí bá wọ́n lọ́wọ́ sẹ̀ tàbí lọ́rẹ́ ọmọ dáadáa nàkà sẹ̀mí ẹ̀mùdùá torí pọ̀ lọ́wọ́ gbọ́ àdúrà èyí tí wọ́n lọ́wọ́ sàánù àbí tó bá kàrà dámọ̀ tó bá sàá ọmọ sí kékeré mọ́ ọmọ kàá torí àwọn ń sàbá yìí ni ọmọ ń sàá ni ẹgbẹ́ ọmọ mẹ́ta fẹ́ nítorí ọmọ ìyá yẹn èyí ń wọ́ ọ̀rọ̀ èrè rẹ̀ kú dáyé kò yé ọmọ ọlọ́dọ́dú kò yé ọmọ ọlọ́dọ́dú kò yé ọlọ́dọ́dú kò kọ́ fún àjọ àtúnbẹ nínú àgbà láàrín tó wọ́n ká ẹgbẹ́ ọmọ ṣe tí mo rẹ̀ pọ̀ wọ́n kú rọ́bọ̀ sí di ní ìgbìmọ̀ ọlọ́dún ti rí àwòkò jẹ̀mọ́ ẹni bá ti rí àwòkò yọ وقل رب زدني علما وقل رب زدني علما وقل رب زدني gbogbo ilé ẹ̀fọ́ ṣe ọjọ́ gbèsè ṣe ọwọ́ wọn náà lọ́wọ́ ọ̀rá náà lọ́wọ́ ọjọ́ gbèsè ṣe àbí dípò tó bèrè àdúrà wọn ṣe tọ́pọ̀ bá dákọ̀ àti náà lọ́wọ́ wọ́dọ̀ àti ṣe àdébẹ̀ sọ fáwọn ọjọ́ gbèsè yìí pé ká máa sàdúrà ká máa sọ fún àtàwọn tó fi ní bí àdáníká àtàrọ̀ọ́míká wà á jìnnì ní bí bọ́díká á máa ti wá ẹ̀rẹ̀ lásìkò tá a wà yìí ẹni tí ò ti di àdúrà yìí tọ́ kò fẹ́ sí gbèsè yìí pọ̀ <laughs> ìlú tá a gbé ga kírẹ́dìtì láti ṣe kí ni láti ṣe mí kírẹ́dìtì láti ṣe nàìjíríà wọ́n ti tàwọn jáde náà wọ́n ti wà yìí àwọn jáde tẹ̀lé àwọn wọ́n ti wà yìí àwọn jáde tẹ̀lé àwọn wọ́n ti làwọn ọ̀rẹ́ yìí ẹ́ you have been sold ẹ adúlọ́dọ̀ ìyáwó èlé ọlọ́sẹ̀ ẹ̀mọ́ ìyáwó èlé àwọn àtàntàn ṣe yìí fàájì owó tẹ̀ ká máa lùsẹ̀ ẹ̀ àdìrẹ́lẹ̀ tó lùsẹ̀ mọ́ ọlọ́mọdé wa kọ́ ọmọ ìjẹ́lẹ̀ wa sí ọlọ́dọ̀ ọgbọ́dọ̀ tó lọ́sẹ̀ lẹ́nu àmọ́ sọ́dọ̀ àwọn ọmọ ìlẹ̀ rí tó bá ti da àwọn ẹ̀rọ fọ́ọ̀rọ̀ ọ̀nà ẹ̀yọ́ máa yára mi wọ́n ní òun nínú orúkọ ọlọ́run ní tó ṣe déédéé bùkátà tó kíni tó gbé síwájú ọlọ́run àti ìrẹ́ fẹ́ tú ọ̀dọ̀gbọ́tà sí ẹ bá ti tú ayé ẹ̀ bàjẹ́ wọ́n máa pe yá sí ti irú oṣù sùúrù mi ó kò tó ṣe déédéé ní tó ṣe kíni ní tó fẹ́ ọba ọba ọba ọlọ́pọ̀lọpọ̀ pípọ̀ àtìrí mọ́tẹ̀ pàtìrí ni o ẹsẹ̀ lẹ́yẹ ọ̀sẹ̀ yá ẹ̀fà ìfírìdì ọba alápèjì mọ́tẹ̀ àtìrí ọ̀nà tí mọ́ òrùn jẹ́ sílẹ̀ nípa wọn wọn ìyàwó tẹ́wọ́ òru fún ẹjẹ gbèsè gàrí yẹlẹ́lẹ́gbọ́ ní sẹ́kùn sọ̀rọ̀ sọ́ọ̀ fọ̀ wá ta yá fata ìfúntàhàlì wọ́n wọ́n wá sí sínà sínà wọ́n ní tọ́ba sọ lọ́dún tó mọ̀ bí sọ pé yá lọ́rẹ̀ yàrá ọ̀sán àgùn mi ní kíni fún mi lásìkì yàrá àti ìfúsàánù mi. lóbi jẹ́ pé ọ̀rọ̀ lè béèrè ìtumọ̀ orúkọ sọfẹ́lẹ́ kíni sọfẹ́lẹ́ pé ọ̀rọ̀ lè béèrè orúkọ ọlọ́wọ́ àdìmọ́ rẹ̀ tó ṣe dédé bùkátà sí. wọ́n ní ọlọ́wọ́ aláàbì máa ń dáhùn sí ìbá pé bẹ́ẹ̀. àmọ́ nítorí àtòkò wa ìwé àdúrà kan pè ní sísádẹ́lẹ̀ òbílẹ̀ yorùbá yóò sì tún mọ́ àwọn Sheikh Sa'id Qahtani rahimahullah rahmatan wasi'a àwọn ọlọ́lọ́wọ́ sábà ni wọ́n kojọ wọ́n fàjọ wọ́n fàjọ nínú àwọn àdìsí nínú ayé Qur'an tó yẹ tó ti sẹ́mù òun náà ni àjọ àárọ̀ wọ́n dára àwọn ọjà ìrọ̀lẹ́ ṣúrọ́ wọ̀lá àárọ̀ ọjà tó wọ́n wọ́n ọlọ́run ẹgbẹ́ sàgbọ́n àrọ̀ tàbí ọ̀rọ̀ lẹ́yẹ ó kéré pa díẹ̀ tọ́ba ti kásọ́bà tán ó di òkú àdúrà tọ́ba ti kásì tán ó di òkú àdúrà tó yẹ tó ti sẹ́wọ̀n nínú ṣíṣẹ́dẹ̀ onídàádúrà tó ṣe kíní àdúrà tó ṣe Muhammad ibẹ̀lẹ́ ọ̀pàdé sí eléyìí ọjẹ́ àǹfààní fún wa prayer thirty four ọdún jésù mùsùlùmí اللهم اني عبدك ابن عبدك ابن امتك نافيا بيدك ماضي في امك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك ديري gbogbo bùkátà bẹ́ẹ̀ bá ní kéèyàn máa wí àwọn sàábà yìí máa ń gbọ́ tán tá a dábẹ́ sàlàyé fún wọn tán àdáfẹ́lẹ́ kò ní bẹ́ẹ̀ bá jẹ́ kò ní bẹ́ẹ̀ dààmú kó bá ti àdúrà yìí ọlọ́wọ́ jọ kó bẹ́ẹ̀ àwọn sábà ti afalana ta alamahun ṣé ká lọ ní ha káṣí máa wí àdáfẹ́ni wájú bá lọ sẹ̀mí àwọn ọmọ ayé alamahun àdáfẹ́ni gbogbo ẹni tó bá ti gbọ́ ọ̀rẹ́ yẹn kọ́ ha o èmi ti há tèmi okùn tí okùn aláwọ̀ yẹn àbúkà dáwọ́ tó la inú àwọn ẹ̀kọ́ tá a ní fàdúrà tó bá fẹ́ sàdúrà tó fẹ́ béèrè àdúrà tó fà ní nọ́mbà ẹ̀fẹ̀ ta lọ́sọ̀ gbogbo pàtàkì náà máa ń sàdúrà dáa àtàlàtà aláàbàrà ẹ̀mẹ́ta ìlànà mọ́rin pípìtì ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا متاع ولا تبدل سوى الله سبحانه نمبر oye nọ́mbà tá a ti ní kó ṣe ní kó ṣe kí ni kó ṣe o àfi tá a bá tó wá lè gbé ẹni bá tó jù bẹ́ẹ̀ lọ kò burú láàyè ayélujára wá tóbi láti ẹ̀ka làwọn ogun sọ ogun sọ mu tipa yóò fi ní ká ọ ilẹ̀ yọ láàyè ayélujára wá tóbi láti ẹ̀ka làwọn láwọn múlíkù wọ́n làwọn lábùdù wọ́n wà lábùdù ṣé yìí kọ́tì ọkọ̀ gbọ́dọ̀ lójúmọ́ o ti dàpọ́tà ni ẹ o ti dàpọ́tà gbogbo èyí pátápátá wà láì débi ẹni tí wọ́n bá darí mọ́ ọ̀tún kan ní ọgọ́rùn-ún lóṣèlú àmọ́ wọn náà ti láti ẹ̀ka làwọn kò ní sẹ́bọ̀ ẹ̀ oṣù kankan wọn ní nìkan mọ́ di o wọn ní láàkan o torí pé láti ẹ̀ka làwọn kan sọ náà lójọ́ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò nípa níwájú ọlọ́run wa wa ẹ̀yọ́ máa yá àbí nínú ẹ̀sìn wa àlẹ́bí ní eléyìí ẹ̀kẹ́ yẹn sọ gọ́ọ̀rùn èèyàn sì ṣe jù bẹ́ẹ̀ lọ ṣẹ́ni gbogbo àdúrà tí ọ̀pá bá dáná wà lálẹ́ ànábì ó ṣe lẹ́ẹ̀mẹ́ta ànábì àpàdúrà lẹ́ẹ̀mẹ́ta àbí kò ṣe sípò àdébá ti kíni sípò àdébá ta àdúrà tí wọ́n ti bá nọ́mbà wa àmọ́ ìpè wọn ti bá nọ́mbà wa látọ̀dọ̀ ànábì àdàdì àdàdì tá ànábì ni òṣèlú òṣèlú lẹ́yìn náà wùdúrò ló kọ́ níbi wà á bá a ṣe àdúrà yẹn máa yára ni ẹlòmíì pè tẹ kó pè àtúntò ẹ̀kọ́ sàdúrà náà máa yára ni tàbí kú oye àṣàfàdé wọ́n ní wọ́n ní àdúrà ṣe èdè wọ́n máa dẹ́ra wọn yọ́ máa gbára wọn máa ń gbúrò tó kọ́tù ọkàn ni wọ́n wà níwájú ọlọ́run kó gbé ọlọ́run kọ́dà bọ̀ bọ́ bọ̀ tó àdúrà tó ṣe ọ̀kàlára wọn níbẹ̀ ọ̀kọ̀lára wọn níbẹ̀ àbí àti ọkàn rẹ̀ ọgbọ̀dọ̀ wà lọ́dọ̀ ọlọ́run tó béèrè lọ́wọ́ ọlọ́run ìmọ̀ jẹ́ ká tọkàrọ òṣìṣẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúrà òbí gbà ẹ máa yára nílẹ̀ ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ yẹn lé nìyá ẹ̀ kọ́ńtẹ́sẹ̀ ní dàbà sàdùà so wọ́n mọ̀ pé ọ̀fẹ́ rẹ̀ ti bù kọ́ọ̀lù fàdúà lẹ̀ ọmọ yára mi ẹbí tó bá fi fóònù sàdúà yára gbé sí ẹ flash mode kọ́mọ̀tò pé kọ́ọ̀lù yẹn ni òbí jẹ́ káàdà lọ sí kí ni káàdà lọ gbà àbí kó ti fóònù sábà kọ̀ ọdún wájú ta àwọn èèyàn kọjá lọ àwọn pàtàkì ẹ káàbọ̀ alàkàrọ̀bà ọlọ́wọ́wà wọ́n yẹ́ wọ́n yẹ́ wọ́n yẹ́ èyí bá wọ́n sí ṣẹ́rí kọ́kọ́ wà bí àdúrà tàà ṣe kágbà pàǹkọ́ lọ́wọ́ káti wà kọ́nṣẹ́ nínú àwọn factor nínú àwọn sábàbí tábìlì wọn bá tètè gbà nígbà náà ló rí pé ọkọ̀ sọ̀kún tó ọkọ̀ sọ̀kún ọkọ̀ sí ẹni tí ń sekí ni bí ẹni tí ń sọ̀kún ìwádìí ni iwájú ọlọ́mọ sekí ni yóò mọ wọn àti àgbà ọba ṣe láwọn àsìkò yẹn wọlé fúnra sí. àwọn ọmọ gbàgbọ́ lọ́wọ́ ọkọ̀ rẹ ti lọ pé kọ̀sọ́kọ̀ rẹ lẹ́yìn anabini wa alamu anabini ẹjẹma anala ayẹyẹ jibudu a mi kọli gaasi lilayi Ọlọ́run ní gbà o kò ní gbà àdúrà tọjá pé ọkàn tí àdúrà náà ti ń jáde ọkàn náà ti ṣeré lọ kò sí ẹsẹ títí tóbi Ọlọ́run lẹni rẹ débi tó ronú pọ Ọlọ́run ó yẹ sẹni máa wà sàdúrà ìtọ́ba ti pàdì ó ní sẹni mẹ́ta alábàbà sàdúrà ìtọ́ba ti pàdì kọ́ ọkọ̀ ṣe ṣe síwájú Ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹ̀yọ́ máa yára mi nípa ẹ̀rí ọ̀rọ̀ mi adamu bàbá àti sọ́wọ́ kálámà pariwo tábà sàdùà. yàrá tó àwọn olùkú ni yàrá tó àwọn olùkú ni yàrá tó àwọn dáa yàrá tó àwọn dáa àwọn yìí ní sọ̀rọ̀ tí bàbá ń pariwo wọn ní sàdùà nìrọ̀ o ò ní di ẹnu kọ́mọ sàdùà ó ti pariwo. ọmọ ọmọ ìjọ ti kọ́ ọmọ ti kiri ìjọ ti kọ́ adágbọ́ ìpínlẹ̀ sọ̀rọ̀ ni ọmọ adágbọ́ fúnra rẹ̀ ìtọ́ta ni ọlọ́pàá ní odò ọlọ́pàá fún tàtọ́ pa ọlọ́pàá ní máa ń tàtọ́ àkẹ́bà mú síwájú ọlọ́pàá wàkífà oyè wàkífà tán kẹ́kọ́ wá jẹ́jẹ́jẹ́ wọ̀dúnà jáhàn mínà lọ́wọ́ ẹ má pariwo bílí gbogbo wọlé àṣọ bẹ́ẹ̀ ṣe láàárọ̀ náà fẹ́ ṣẹlẹ̀ wàlá àtàkùn mínà lọ́wọ́ ẹ má wà àwọn akọ́nùmọ̀ra àwọn ni wọ́n máa ń pariwo bọ̀dẹ̀ tó bá rí àdúrà sàlátù yáyà àtàyò yáyà àtàyò àdúrà kọ́ bíbí àgbà ọ̀sẹ̀. ọ̀dà àti àti ìgbọ̀dọ̀ láti tó náà ó ní sọ́dọ̀ àwọn aláàbí ẹ̀ náà àwọn náà ti kàkà bẹ́ẹ̀ sí. àná ló tó sọ yìí àfa àwọn àwọn àwọn àlọ́ lábẹ́rẹ́ aláwọ̀ àwọn àbọ̀dà wọn aláwọ̀ náà ti kàkà sọ́nà tó fẹ́ bẹ̀rẹ̀ ó ní sàbíkì náà ti kàkà gbogbo àdáwọ̀ àmọ̀ṣẹ́ ó sì bẹ̀rẹ̀ sọ́sọ́nà olóṣèlú ni wọn ní bá tó sọ́sẹ̀lú ẹ̀yọ́ máa yára mi láàkídá tàbí síyáàsì olóṣèlú ọ̀làkídá gbogbo àkídá àwọn èèyàn tó fẹ́ mú lẹ́rú tó sọ́sẹ̀lú náà làkídá eh. eh. nítorí pé òṣèlú ó lè kọ́ eh, àwọn èèyàn ẹ̀ pọ́pùlẹ́ṣà wọ́n làwọn fẹ́ gbàgbé lábàtì làmíyà pé wọ́n máa sì gbogbo àkídà tí ọ̀dà oye wọ́n sọ fọ́dà ọ̀dà torí kọ́lẹ̀ rẹ̀ wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n bá fẹ́ di òṣèlú ẹni bá ní ìjọ dáadáa ṣé yóò rí ọdún ọlọ́lọ́ ṣé yóò rí ọdún ọlọ́lọ́ tọ́mọ díẹ̀ nǹkan oṣù báwọn ọjà jáde rí ìyàwó ọ̀dọ́ lórí wọ́n lè lọ ọwọ́ àti wọ́n ti dáa kí ló dé náà sọ ọ̀tà wọn fẹ́ kọ́ rẹ́díò àwọn tí wọ́n wọ́n ní àṣírí àdáadáa sí lọ́ọ̀ yìí lẹ́yìn tó wà sí wa. àdébí wọn wọn láti pa àwọn ẹsẹ̀ lọ kọ́ wá tí ó yé wọn pé wọ́n ṣe yóò ṣe kíní kọ̀dá káàpì ajá tàbí ọ̀sọ̀ yìí ajá kò ní sí tẹ́tẹ́ kúrò lọ́pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ṣèṣe kí wọ́n wá papọ̀ lórí àmì àdébí ni wọ́n wọ̀ sátàmù ọmọdé adájúbi ẹ ọ̀gára bọ́ọ̀lù àti bàbá òun náà wò lùsí nípìnlẹ̀ èmi náà lọ́ba lé ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ lẹ́tọ̀wọ́ rẹ o má fẹ́ ẹ̀sẹ̀ lẹ́jẹun láyé o ẹ̀ máa ni ó lè sọ fẹ́ ní rere gẹ́gẹ́ bí lọ́hàn sí ọlára rẹ̀ tó sàdúrà wọ àdúrà máa ń gbà nípa tójú ọ̀rọ̀ àwọn tó bá wọn ní bàtà bá tójú ọ̀rọ̀ àdébí làwọn ọmọ lè bá ìgbà tó wà láyé àmọ́ àtọ́ ti kú fúlẹ́bẹ̀ kọlọ lọ àdé àdébí wọn lọ àlàbá àti wọn lọ lọ bá wọn sàábà ìgbé wọn fura ìgbé oṣù mọ́ lọ àlàbá sì ṣe wà tẹ́wọ́ wọn sàdúrà tí bàbá bàbá ti ní alùpàdé máa kà sàbí tètè pé àjọba ti kíni àjọba wí. ọlọ́run bàbá àwọn ọmọ tó jáde pẹ̀lú lọ́dọ̀ àgbà láàrin ìṣẹ́jú márùn-ún mẹ́wàá wọ́n sì tún ẹsẹ̀ wọn wọ́n ní òjò bẹ̀rẹ̀ sí pa wọn títí wọn wọlé. a máa sọ fẹ́ni tá bá rí lọ́kùnrin lóbìnrin ẹ dákun tẹ́ bá ń ṣàdúrà ẹ máa fọwọ́ sínú àdúrà ẹ jẹ́ àjọ dáná papọ̀ bá pé ọlọ́run tọba bàbá lọ sí oníṣẹ́ fọ́rọ̀ torí àsìkò wa ní kájà àdúgbà mùlàdọ́t àwọn àkíyèsí òun náà ni pé àwọn àdúrà pọ̀tà tó bọ́ra àpọ̀jù pọ̀ káwọn bá wọn dábàá rẹ̀ o ṣe pípa rẹ̀ bá ti kí ni ntọ́ba ta seven thousand seven hundred seventy seven wọ́n bá wọn ṣe o ìdípa rẹ̀ bá kájà lórí kí ni kò sí torí wọn ò fún alẹ́ rẹ̀ nìkan ló dá sí lẹ́yìn àti kájà wọn ṣe o àwọn tí wò sí àwọn òsì rọ́rọ́ àwọn ọ̀dọ́run àti wọ́n dọ́rùn wọn wọ́n tí wọ́n ti lọ́rùn náà ẹ̀hìn tí bẹ láàrin ọlọ́run wa àtẹ̀rẹ́ ọlọ́run kújú àwọn tó wùdó ẹ̀kí ni wọ́n wá sí àwọn jẹun lórí ní sẹ́fẹ̀ tàbí ọ̀sán ní sẹ́fẹ̀ tí wọ́n ní tó bá dí àdúgbò tó gbà tó bá lé àdúgbò tó lé ní àdúgbò tó gbà tó mẹ́ni wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n bá wọn ṣe é lẹ́yìn náà ẹ má lọ sàárà fàdùà sàárà wà lọ́tọ̀ àdúrà tó ṣe ní àdúrà wà lọ́tọ̀ káwá ní ilé ìlú sàárà àdúrà báyìí kò sínú sàárà ibi tá a bá ti lè rí sàárà yẹn a gbọ́dọ̀ ṣe àdúrà yẹn àbádọ́ àyè nígbà tá a bá ṣe kò sínú sàárà a máa tẹ̀lé ẹ̀ fàdùà tọ́wọ́ fẹ́ pẹ̀rẹ̀ ìjọba wò pẹ̀rẹ̀ kò fi sàárà tọ́wọ́ fẹ́ sàdúrà sàdúrà àdúrà tó kò sínú Islam lẹ́yìn náà ká máa sàdúrà lápapọ̀ àjàmá yìí táwọn àtàlà tó máa ṣe yẹn alága tó kò sínú bídíà ni ẹ̀yà àjà pẹ̀lú mu sànù wa nìkan sábà pé dánwó yẹn dáa ọmọ wọn wá ń wí papọ̀ àdúrà àjàmá yìí kọ̀dá kálukú máa dájọ́ àṣe lásìkò àdínábì lẹ́yìn náà kéèyàn máa sọ fọ́nà pé aláàmù àti ní ìṣe ọ̀fẹ́ gbàgbọ́ lọ́wọ́ ọlọ́run wọn pé ọlọ́run wọn wá wọ ẹkún mi àwọn ẹni ọba níwájú àwọn àti gbàgbẹ́ kọjá rí. aláwọ̀ <laughs> tí wọ́n rákẹ́rà níláàrí wọ́n ní wọ́n sábà tó zikiri wọ́n sàdúrà òun bá léwájú ipò ọkàn mi wá ojú rere ọlọ́run ìbẹ̀lá òmìnira ni wọ́lá kọ́sílì yára sí láì ní wá jẹ́nà láì ní wá sọ́kò níbi náà. lọ́wọ́dé pé náà ọ̀kan ó ní láti pín náà lọ́wọ́dé akọ́lọ́run fún síbẹ̀ iná gáàsì gẹ̀rọ̀ tó bẹ̀ ọjà dé àwọn sọ́jáde padà ọ̀daràn abájú ọdún ló mú búrẹ́dì ọ̀sọ́jáde àmọ́ sábà wúwú wí àlùfáàdì ní ọlọ́run sọ fún wa pé àwọn ẹni ilé wọn lọ padà àti náà fi dún ní ìyá àtàtà wọ́n fi lè àtàtà àtàtà wọ́n fi náà ah, ah. ọlọ́run ẹ̀mọ́ sọ́kọ́ yìí máa ń kí wọ́n sàánú yẹn wọ́n náà wọ́n wá ní ìdálọ́gbọ́n ìgbésẹ̀ ti dé òjìdí gbogbo àwọn èrè wèrè ní èrè wèrè ó ti bí omi ẹjọ́ bá béèrè owó lọ́wọ́ yẹn tó ní ẹfún mi ọba sì ní ẹmọ fún mi ṣé èyí ò fi dàrú gbogbo àwọn ọmọdé àti yẹn lẹ́yìn ìjọba wọn sọ pé pèrò kọ́ ní ti àájì ká máa pe ọlọ́run pẹ̀lú àwọn àfèdè ìfọ̀ àwọn àfèdè ìfọ̀ àwọn ohun tí ó dúdú mọ̀ nínú lárúbáwá dàmbá sàdàmbá kárakára dáa sábàdà sábàdà bàtúmọ́ bisimilayi kandu kí ni ma kandu amadu bisimilayi kí ni ma kandu ẹsẹ ní ẹgbẹ́ ma ọlọ́run ti a bá wa ṣe máa wọ adidi wọ báyìí báyìí àwọn kọ àti àná burúkú ahamusa ah, bá kú aláwọ yasu kí ni túmọ̀ ẹ anayẹ ní àwọn bàbá ẹ yá lẹlu ẹ dàmbà sàdàmbà kàràkàràdà nígbà àwọn jagunjagun yẹn wọlé wọn yà wá wọn ti ẹja jagun yẹn o àwa ti bọ́ ọwọ́ bá àwọn òbí àtàwọn ẹbí wa ẹni owó tá a fẹ́ owó ọlọ́run ẹ ní owó yẹn ti wà ní yà fàtà ọlọ́lẹ́nu yà rọ̀zà ọlọ́lẹ́nu yà alim yà jawad yà karim yà afu yà wadud wọ́n ní ká mọ́ ní yà ṣẹ́kẹ́kẹ́ èyí ni wọ́n yọ èyí ni wọ́n yọ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìṣàánú wa. Ah, kama sàdúrà ní òhò kama sàdúrà ní kíni ní òhò ìpè abọ̀rọ̀ alẹ́ àbáwá sàdúrà gbogbo àwọn ìyẹn bíi díà wọ́n ní àdúrà lẹ́nu ló wà yóò gbé lé ló àwọn àpàkájà lọ́dún wọn máa sàdúrà máa pàtàkì wà lẹ́nu ló aka látẹlẹkẹta ló aláwọ ọgbọ̀n látẹlẹkẹta ló aláwọ ogójì ìyàyẹ pọ̀ ìyàyẹ pọ̀ gbogbo eléyìí sínú àdìgbò nàbí ìmọ̀lẹ̀ ìmọ̀nà àdàbọ̀ Muhammad gbogbo àdàbọ̀ àti máa ń wá ẹ̀dá àti ìbá wọn àfa àtọ́jú súnà tí wọ́n jẹ́ àfa súnà tí wọ́n ti gbé dé àràbíyà tí wọ́n gbé dé lárúbáwá kí wọ́n sọ fún ma àdúrà yẹn fún torí ọ̀pọ̀lọpọ̀ gbà mí ó kọ ìṣù àlìjànú làwọn ń pè é tí wọ́n sì máa àwọn akọ́ni bá nígbà tá a wà ní kékeré tọ́wọ́ ti di lára báyìí iye mọ́tò ya múlẹ̀ ká ya lẹ́yìn ya nínú ẹ̀kọ́ kan aláàbí kó lè jẹ́ ọ̀la àwọn ọ̀dọ́ rahman àwọn ni múlẹ̀ ká múlẹ̀ ká yẹ dáadáa ní ẹbẹ̀ makasalina mariosu dabara yosu sáàtà tó lámsà tọ́tọ̀ yosu kìtìmẹ́rù kìtìmẹ́rù ni ajá àwọn sábà káàbì tí wọ́n sá gbòòlù àwọn ọ̀dọ́ àwọn méje àwọn náà ni àwọn tí wọ́n dárúkọ wọn yẹn kìtìbírù ni ajá wọn wàkálìbò wọn sáàkìnì nù ọlọ́run ni ajá wọn ló sì kẹjọ wọn ajá wọn ni jẹ́ kìtìbírù ọwọ́ àti kẹsì ìbírù kẹsì sọ́tọ̀ ká ẹ̀rọ ìwò wọ́n wà ní ajá wọn wí ẹwọ́n tí wọ́n á jí láàárọ̀ ká sani ya ka dama ya ka nasa awa ya muni ha mafita ni da mani nusu daba nusu sasa nusu kabuta tato nusu kiti miru ni o jila ala ko ba nbi àwọn ẹ̀dá Ọlọ́run o tún wá bá ní o tún wá bá ń bá o ní ẹ o tún wá ń pe kálíbù àpò ajá mo wá pàdé ìjọba tuntun mu ní inú òun yọ̀ọ̀dà àwọn àti bàbá wọn wí bàtà mọ́ ẹlẹ́filẹ̀ ìjọ náà bá gbàdúrà ti wà dàbí ní àwọn náà tẹ̀sẹ̀ mọ́. ọmọ pé àná ọlọ́run bá lọ́jọ́ wá kìí ṣe lọ́jọ́ kìí ṣe sáàtúnṣà sọ́ngbà náà ọyẹ́ àná ní bàbá wa òkú tó àdá ṣẹ́fà ọ̀rọ̀ tó nílẹ̀ náà bá a kọ́ta kò mìíràn ọlọ́run ní èrè tí tẹ̀sẹ̀ náà tẹ̀wà tí ẹ̀ báyìí kẹ̀kẹ́ jáde nù náà lọ́lọ́run سبحانك اللهم وبحمدك اشهد لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته ادعوا ربكم تضرعا وخفيه انه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين